Bọ́lá Ṣadé ó ṣà ń lọ ó ṣá prapra ó ṣá kíni. Liquid mark Pamina, baby take Pamina, all you like Rabina, una you Sabina. Títà ló gbórógó. Títà gbórógó tẹ, yàrá òdòdó. Yẹ́yẹ́yẹ́, kí ló ṣẹlẹ̀? Just a minute nítorí rán yín létí pé àwọn customers ẹ̀wọ̀n tí ìlú ránṣẹ́ wà ṣe jésù ló ń dúró dè mí àbáwọn tó wà bíi wọn ń ṣàlejò ni so kí ignore wọn sí nítorí pé àwọn kan wọn dúró. Hello, sister ẹ jọ mi understand kí ló ń ṣẹlẹ̀ gangan for the past forty minutes ẹ kọ̀ ṣẹ́yìn sọ pé ẹ̀ ń bọ̀ ẹ̀ ń bọ̀ ẹ̀ ń bọ̀ ẹ̀ ń bọ̀ ẹ̀ ń bọ̀ a ní a lot of things láti ṣe tí má kó mi báyìí mo ṣì ní àwọn ibi tí mo ní láti dé. ẹ jọ má we are very sorry sir ẹ jọ ọmọ àtẹ̀ǹt sí ẹ ṣàwé pé secretary dúpẹ́ yẹn náà wọ́n ti lọ sókè wọn ló lọ bá wọn sọ lókè. ẹ ẹ bá wa ẹ bá wa ń gbọ́ ó ti àti pẹ́jù mi bàyà ní nǹkan tó pọ̀ láti ṣe. ẹ má bínú two minutes ẹ jọ má ẹ má bínú. will you get out of my office. sorry ma. má pẹ́ lọ́sọ̀ fún ẹ Eh, ìbálòdà wà. ẹjọ ẹjọ àṣàmì wàá gbà yìí ẹjẹ mọ. good morning sir. hello how you doing. i'm fine. kí ni àwọn pípọ̀ yìí ṣe tẹ̀ dà wọ́n lóhùn. ẹ eh, a ti lọ inform MD bẹ alálejò bọ̀ wọ́n náà wọ́n bíze so ọ̀dọ̀ wọn ni dúpẹ́ lọ láti lọ bẹ̀ mi wọ́n ṣe dúró dé wọn. good morning sir. morning how are you. fine sir. kí ni md ń ṣe lọ́fíìsì. wọ́n ṣe bíze pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn lókè mi. pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn. bẹ́ẹ̀ni. lọ́fíìsì hour ẹ wo ẹ ṣá máa bínú ẹ má bínú sí wa ah, a máa fẹ́ sí so. ẹ jọ sà torí Ọlọ́run ẹ bá mi tẹ sinapọ a sì náà bí tá lẹ́yìn yìí torí Ọlọ́run ẹ jọ sà ẹ jọ. ah madam ẹ wò ẹ má bínú a máa dá yín lóhùn sí i ṣe gbọ́. mo ti dé ìpè wá. all right sir. So. Ah sharp sharp ó ṣàprapra serious matter ó oh, ṣàprapra. jara ẹ má gọra ẹ ló kúrẹ gẹjígẹ. ó gbọ́ ẹ̀rọ. Àwọn private jet wọ́n tó ní ojú. wá díẹ̀. Assignment. Madam, what are you doing? What exactly is happening here? àwọn kọ́sítọ́mà wà ń sàlẹ̀ wọ́n retí attention yín ẹ wà bí ẹ̀ ń jó. ẹ jọ̀ọ́ ta ló sọ̀rọ̀ gbẹ̀yìn. kò tí ẹ jẹ́ mi. <laughs> ó rí kó stupid ṣojú ta ẹ ni how dare you barge in my office and start talking shit ṣé o rí pé mo lálejò ni jọmọ bínú ṣe dádì ẹ ló níbí ni bàbá bàbá ẹ ló níbí ni àbáwọn forefathers ẹ ló níbí dámi lóhùn for the fact that pé dádì ẹ̀ ló ní ọ́fíìsì kò ní kẹ́ máa ṣe báyìí náà ah, ah, kò ní kẹ́ máa hùwà báyìí this is unfair to the interest of this company it's unfair to your heritage. keep quiet ta ló sọ̀rọ̀ tó sọ̀rọ̀ àwọn wo ni set ẹ̀ ń bí bàdá mi lóhùn dá mi lóhùn anyway kò ń ṣe fault ẹ̀ tó hmm. kún gbọ̀ngàn gbọ̀ngàn ló ní fault yeah ìwọ gbọ̀ngàn ló fà náà because ká nígbà tí láti fi ẹ ṣe md complain tí bọ́lá ti sọ pé pé kò sá gbogbo àwọn idiot ló ti ṣe bẹ́ẹ̀ ni irú nǹkan tó ṣẹlẹ̀ ò ní máa ṣẹlẹ̀ náà can you imagine irú idiot eléyìí. ọlọ́run ó máa ń dùn mí sáà ó máa ń dùn mí irú eléyìíkẹ́ tó dàbí ẹjọ́ kọ́ mi sí kun ìwà àtàwọn wo náà ó máa ń dùn mí ò kí n gbọ́ tẹ̀ máa sọ fún ẹ náà ni. anyway anyway anyway anyway gbogbo nǹkan máa látúnṣe can you please get out of my office. bọ́tà wọ́n ló máa pẹ̀lú sọ. aláìní tìjú. Ah, ah olóòṣì kó tó máa yọ ọkùn sínú iṣẹ́ ẹgbẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ̀yin tí please let's just let's just let's party hard. gbogbo ládàdàdà yìí? What does it turn my company to? èmi rò bíi pé o lè bẹ̀ntẹ́ lẹ́gẹ́sì tí mo fi sílẹ̀ ni mi ò mọ̀ pé irú èèyàn báyìí ni ẹ́ look at you. dáàdi máa yẹn wà very very very stupid ẹ ní láti wo ṣe ń bá mi sọ̀rọ̀ dáàdi ṣé bóyá ń bá mi sọ̀rọ̀ ẹ ṣó dáa ni moreover kò sí big deal nù nǹkan tí mo ṣe dáàdi mi ò ń ṣọmọdé náà mo mọ what is right from what is wrong. kì í ṣọmọdé wájú kàyé. tó mọ̀. Listen to what is coming out from that gutter you call the mouth. Not even a remorse. Listen, she. ṣé bẹ́ẹ̀ náà ló She lẹ́kọ̀ọ́ rárá ni? Tọ́kùn bọ̀ ṣé mi ò kọ́ rárá ni? Sọ ìwé náà bá. Ah! Dọ́lá ah. kí ló bá tún she náà? Sọ fún mi kí ló bá tún tó tún kú she. bá ṣe? Wọ́n dìgbà tó bá ti she. bọ ilé iṣẹ́ kó tó mọ̀ pé ó ṣe nǹkan tí ò dáa you left your customers unattended ìwọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ you were upstairs in your office doing trash ẹ̀ ṣọ́ọ̀ṣì nígbà náà jẹ́ gbádùn. listen tell me exactly what your problem is. This is your legacy for crying out loud, Tokunbo. Why are you handling it with levity? Kí ló dé tó fọwọ́ yẹpẹrẹ mú ọjọ́ ọ̀la your legacy? ọmọ ṣe ń work out lára bàbá ẹ àrífín ńlá ọmọ ṣe ń work out lára bàbá ẹ àrífín ńlá. you dare walk out on your parents. sọ̀rọ̀ ọmọ tóbi ṣé ìwà náà ń wù yẹn look here mo fẹ́ kó bá sọ̀rọ̀ níbi tètè tí ń gbọ́ báwo ọmọ ẹ sọ̀rọ̀ níbi tẹ́tí ti ń gbọ́ if not màá replace ẹ pẹ̀lú aláta. ọkọ mi jọ mo fọlọ́ bẹ má ṣe yẹn ẹ má bínú tán o a ní ṣe wàhálà sílẹ̀ fọmọ ẹlòmíì jẹun ọkọ mi ìwọ náà ọmọ ọmọ tó o ní kó kàn fi ṣáájú ọjọ́ mi ni ọmọ ọdún mélòó ni tó kún bọ ọpọlọ mélòó ló wà lórí ẹ but i'm making you a promise má bá sọ̀rọ̀ i believe you she will change for good. Yes. Change. Promise. I better have got change. If not, marry replace Uh, oh, um, my change. sọ fún mi náà kí ló máa No. Eh. ẹ náà ẹ nígbà tó o kì í ṣọmọdé wọ́n dẹ́mọ̀ páàkì nígi lóru ká má mi sùn rí ẹ o ó dẹ̀ mi ò mọ nǹkan tó ń ṣe ẹ torí pé o kì í ṣọmọ kékeré mọ́ lórí tó ń hùwà báyìí náà. mọ́mí ṣé ẹ̀yin náà tún fẹ́ máa support daddy ni <sighs> you should know that all work and no play makes Tokunbo a dull girl. Tokunbo at what age? ṣé bébì ní ẹni? Eh? There's limits to everything ta ló rí tó máa gbèrú kọ́mìnì bẹ́ẹ̀ yẹn kalẹ̀ tó máa sọ ọ́ di ilé ijó tó máa sọ di clubhouse àti ibi tó ti mú mu kú mu ibi tó ti ṣiṣẹ́ ajé anyway this is my advice to you abẹ́ta kún bó ti ṣe máa lọ bá bàbá ẹ o ò mọ̀ o ó mọ̀rú ẹ̀ tó ní o wá bó ti ṣe máa lọ bẹ́ẹ̀ o tèmi ni mo sọ fún ẹ yẹn. mọ̀mí mọ̀mí but ẹ mọ̀ pé mi ò lè face wọn I cannot go and meet him mọ̀mí ẹ̀yin náà lè máa bá mi bẹ̀ wọ́n o ẹ̀yin lẹ máa bá mi bẹ̀ ọ́ mo dẹ̀ promise mo ní ṣe bẹ́ẹ̀ mọ́ I promise you máa change ẹ má mi mọ́ mi please ẹ bá mi lọ bá dáàdì sọ. máa gbìyànjú ara mi ṣùgbọ́n ọlọ́run jẹ́ kó gbọ́ ni. Oh, daddy. Good morning. Dokuma. Me too, I'm Okwetiji. I'm Otiji. How are you? I'm good. I'm going to work. You're looking good. <laughs> Oh, thank you, Daddy. Okay, All I'll right. take care of yourself. Thank you very much, Daddy. Yeah. Never. Oh. Oh, good, morning. morning How are you? Very well, ma'am. Àwọn other colleagues in Kosher Body ti wà ní ọ́fíìsì. Yes, ma'am. Wà lọ́fíìsì. Okay. All right. Kíni? Good, good morning, ma'am. Ah, what is wrong with you? No, I'm fine, ma'am. Kí ló ṣe ẹ́? Kí ló dé tó ń gbọ̀n? No, I'm fine. Are you sure you are fine? Yeah, ma. Good. Um, excuse me, ma. Yes, what is it? Ma, máa ní láti sọ fọ́gà kí tó wọn ní ọ́fíìsì ẹ̀ náà. kí ló wí. mo mí pé mánéjà máa ní láti sọ fún wọn kí tó lè wọn ní ọ́fíìsì ẹ̀ náà. ó fẹ́ lọ sọ fún mánéjà pé mo ti dé kí tó lọ sí ọ́fíìsì mi kí ló kọ mánéjà pẹ̀lú mi. nothing really ma bọ̀ mo kàn fi òpin. ṣé o ṣe kàn ja wrestling lórí ẹ̀ o fẹ́ lọ sọ fún mánéjà kẹ́mi tó lọ sí ọ́fíìsì mi mo rò pé o ti ríṣẹ́ nine mobile ṣé wàhálà ìṣá mo ti mọ̀ pé nǹkan kan gbòòrò nígbà tí wọ́n ti ń gbọ́ mo ti mọ̀ pé kankan ṣẹlẹ̀ ẹ ṣúná. yes ma. very well. okay ma. ma. all right ma. Um, take care ma. Yeah. problem ti wà. Ah, àti ní problem àti ní ṣòro. Oh. Good morning. And how may I help you? Who are you and what are you doing here? Who am I? I said, who are you and what are you doing in my office? Oh, ó ti yé Me ó ti much lati bá so. sọ. Ṣé rẹ̀ tó need lati mo anything, you can just call dad. Dad? Yeah. Which dad? Your dad or my dad? Your dad, of course. Kò yẹ kí kíní ní ìṣe náà. Ṣé èmi ló bá sọ̀rọ̀? Ṣé èmi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ Ṣé ìwé ẹ̀? Ah, orí mi ò. Bẹ́ẹ̀ mo kọ́, jẹ́jẹ́ sí ìyá ẹ̀yù. Martin, mo béèrè lọ́wọ́ pé ta ló gbé sí mi, ó ní kẹ́mi lọ béèrè lọ. Are you mad? jí ọ̀tọ̀. sálúwà ni ẹ̀rọ sọ mi o. mo mo bá sọ̀rọ̀ ó bá mi sọ pé dádì òun. secretary ah what is she stupid thing to kill me. dádì tó kú lọ ẹ bá má ti ṣe bẹ́ẹ̀ okun òkè ń wóruru káwa rúru ọmọ wa ní tòkun bọ̀ ṣé báwa la bí nǹkan tàbá fẹ́ kó ṣe ló máa ṣe ọmọ ẹni ò ṣáà ní burú títí ká lè fẹ́kùn pàjẹ́ gbogbo nǹkan tó dẹ̀ wà ńlẹ̀ yìí kó tí ì tó wípé ká wá fẹlòmíì rọ́pò ẹ̀ ní company bàbá ẹ̀ he doesn't speak well. ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. nítorí pé èmi ò ní lájú mi sílẹ̀ kí ta ló gbogbo ṣó dìgbà tí tó kún bọ̀ tó bá ba gbogbo nǹkan tí mo fi ojú àárọ̀ mi kojú ó dìgbà tó bá bàjẹ́ I will not I don't care nǹkan tí fẹ́ ṣe ó ní ti ṣe ó wá lè di next month tí ó yẹ yìí nínú padà but for now Hello, how are you? Tòkunbọ̀ ṣe kí ni? Okay, are we joining right away? What's it? Ọmọ ẹ̀ ọ̀nà ti là ọmọ yẹn ah! Mo mo mo tún dáràn báyìí o. Ṣóun lọ àbí o máa jẹ́? Ẹ dúró kí ló tọ́ yẹ ọmọ ìwádìí tó tó bá fàyè ṣe gbìyànjú ọ̀tẹ̀ báyìí. A ṣì ń gbèkú kọ́tọ́ láwò kan, ó tún ọwọ́ mi sí ọlọ́wọ́ àjẹkọ́ ọmọ ìmọ̀ apààyàn sí mi lọ́rùn báyìí o. Sọ́jí, ẹ kí ni gbogbo jàtìjàtì? Mo béèrè lọ́wọ́ ẹ kí ni gbogbo jàtìjàtì? N bá bẹ́ ẹ jà. Sọ́jí, màá bẹ́ ẹ jà. Iṣẹ́ bọ́lọ́pàá ló pe rẹ. Kí ló dé tó ṣiṣẹ́? Òun ni tọ́rọ̀ bá gbọ́mọ tálíkà ẹ sọ pé ètùtù ti gbà tó bá gbọ́mọ lọ́wọ́ ẹ ní kò ṣe dáadáa. Why you not do your job? Ọ̀nkú, ẹ bá yẹ ká lé ọmọ burúkú fẹ́ pàjẹ́ ẹ máa wọlé máa mọ bí màá ṣe tàn wálé bí màá hand over fún yín tẹ máa bá wí ọmọ wa ni. ẹ bá ń tàn wálé criminal ni ẹ gbọ́dọ̀ arrest ẹ ẹ gbọ́dọ̀ arrest ẹ yes ibi tí àwọn ọ̀daràn bíi títí ẹ bá wà ibẹ̀ lẹ máa gbé lọ báwo ló ṣe fẹ́ kọ́ àwọn fámìlì òun fi òbí kan ló bóun náà bọ́n ṣe bóun lọ́n ṣe bí lọ́n ṣe bí ẹni yẹn look here you have to do your job. ọ̀nkú báwo ni mo ṣe máa mú ọmọ ọmọ nkú mi lọ sí kó lọ sí court tọ́rọ̀ ìbá ó máa lọ sí court nìyẹn ẹ mọ orúkọ ẹbí dẹ̀ ni ó ń ṣe kíní lọ nìyẹn. jẹ́ kó dọ̀rọ̀ kóòtù jẹ́ kó dọ̀rọ̀ kóòtù tó bá máa lọ sẹ́wọ̀n kó lọ sẹ́wọ̀n ẹ tó bá hùwà ọ̀daràn ẹ̀wọ̀n ló gbé gbogbo àwọn tó wà lẹ́wọ̀n yẹn òbí kan ló bí wọn àwọn ọ̀daràn kan ṣe wà bẹ́ẹ̀ so tó ń nọba dáràn lẹ́tà gòdìà. ok tó bá yẹ pé nǹkan tẹ fẹ́ nìyẹn kò sí wàhálà máa ṣe gẹ́gẹ́ bí iṣẹ́. ìwọ tẹ má ṣe tó o bá ṣe i will go up hey look here tó bá dọ́fíìsì yín sọ fún ọ̀gá yín yí pé ọmọ mi ọmọ mi tó la nǹkan mọ̀yàn lórí tó o bá gbé lọ sí court èmi fúnra mi màá kọ petition sọ́gà wọn lókè. no problem sir ẹ má wọrí sir a máa ṣe nǹkan tẹ́ fẹ́ sir. má ṣe mi o má jẹ́ kí n wojú ẹ. ẹ má wọrí ok sir ẹ má bínú lẹ́kùn. uncle ṣé tó máa lọ ní sà àti lọ. ẹ ṣe máa máa lọ ẹ wá síbà last week ẹ wá rajà ẹ ẹ sanwó ẹ tún dé ibà yín lè ní ẹ ẹ tẹ ẹ bọ́dà ń pé bí yára kẹtẹ ní à mo gbàgbé lọ́jọ́ yẹn ni ẹ yẹ kí n sanwó. Uh, what. ṣé bẹ́ẹ̀ kọ́ lé mi iṣẹ́ yìí kò lọ lọ. God bless you manager. John wait wò mí dáadáa o ṣé mi lẹni tó ń sọ gangan sí. of course ṣé mo fọ́ lójú ni abúmọ̀ kéré ẹni tó máa da yín mọ̀ manager ẹ gbà mí náà. manager ó dàbí pé nǹkan ṣọmọ yìí kí ló ṣẹlẹ̀ ẹ wo bóyá embarrass wa so so àwọn lele. yes. ẹ eh, wo broda tẹ́ ẹ ṣe rí yìí tẹ́ ẹ di káká tẹ́ ẹ di kúkú yìí ayé ò ní mọ̀ pé ìwà anu yín ò dáa báwo lè ṣe máa wá síbi báyìí bí ìbá ṣe tó yìí tẹ máa ra nǹkan tẹ́ ẹ̀ ní sanwó it's not right. ẹ wọ tí ẹ ti ẹni sùúrù ah, ah, kí ló dé tẹ ẹ̀yin sọ fọkọ mi náà báwo lè ṣe máa ń wá bíbá ẹ wọ ra nǹkan kò sanwó fún yín ìyẹn ò possible. èmi wá síbi ní last week mo dẹ̀ ra nǹkan mi ò sanwó èló nìkan tẹ fẹ́ tàbí tí mi lè sanwó èló nìkan tẹ́ ni ẹ rà. yeah very good five thousand naira oníkan tí ẹ rà ẹyin. baby can you just imagine. ẹ̀gbọ́n ẹ máa argue. àwọn tó rí yín lọ́jọ́ yẹn tẹ̀ ń ra wọ́n sọ pé òótọ́ lẹ rà tẹ̀ sanwó ṣé mi máa parọ́ nítorí owó kékeré bẹ́ẹ̀ yẹn ni. wait wait madam tó bá jẹ́ wípé owó yín ò pé ẹni ìdòwò sí yẹn ní kẹsàn án a máa fún yín lówó ẹ̀yẹ embarrass wa. ẹ wo ó ti tó ti tó ẹ jẹ́ kí n fún yín lówó yín ah, kí ni gbogbo ilé irú insult wo ni gbogbo ilé. olùṣèlè. bíbí mi ò rí pọ̀ sí i. Ah. you see wọn ò tún rówó nu pọ́s kúkú lè sanwó ń bẹ̀ ẹ́ ìmọ̀ tó fi jìbìtì lẹ́ ń lù káàkiri like husband ah. like wife níbo wọ́n máa pọ́ lápá ni. Um, ẹni sùúrù bá a pé mo rí change kékeré kan náà. inú iṣẹ́ sá. my friend oh my God. àǹtí ẹ má sunkún nǹkan tó ṣẹlẹ̀ ni wípé plant work ni láàrin gbogbo wa even pọ́s yín tẹ́ẹ̀rí ń bẹ̀ yẹn ẹ mú kúrò ní mọ́tò wọ́n ti yọ ọlẹ́kẹ̀ tó bọ́lẹ̀. I go marry you, mo fẹ́ fẹ́, accept my proposal, olólùfẹ́ mi o. ẹ ní láti rí bí idiot yẹn ṣe bá mi sọ̀rọ̀ kò ga kò kúrú mímọ́ ó dàbí ìrànṣẹ́ èṣù ọmọ mi ìwọ̀n gbà sínú bí mi tí mo fọ́ flower vase mọ́ lórí as a matter of fact i really want to do more mo kàn gbé wo ẹ filẹ̀. Tokunbo Tokunbo hear yourself speak inú bí o fọ́ flower vase mọ́ lórí. kí ni ibà lọ kú mọ́ ẹ lọ́wọ́ kan ṣé táwọn sọ̀rọ̀ àṣọ yìí. ó ń pẹ́ kó tó kú ọ̀rẹ́ ó ń pẹ́ kó tó kú kó dúpẹ́ lọ́wọ́ náà pé mi ò sí bẹ́ẹ̀ torí tó ẹ̀ wà ń ni èmi gan ṣe ju nǹkan tó ṣe lọ bẹ́ẹ̀ ni màá ṣe jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi má ṣe jù bẹ́ẹ̀ lọ nítorí tó bá rán ẹni níṣẹ́ ẹrú ó yẹ kó fi tọmọ jẹ ni nàún. Ah, ah. ẹjọ́ ẹ̀kọ́ ṣèbí dáàdì ló fà á no because tí o bá ṣe pé ṣe dáàdì kò tẹ mọ àwọn tó máa gbà sí ẹnu iṣẹ́ olóòórùn onídọ̀tí rádaràda yẹn ìdọ̀tí yẹn gan sí yẹn. ẹjọ́ wọn kan mo tẹ gbọ́ pọ́n lọ́nà fọlọ́pàá wa mi kiri imagine my own biological father oh. is he meant to be doing that. Oh. ẹ tó wà lẹ́yìn náà kan má sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yẹn mọ́ wò ó bẹ̀rù ìgbà ní pé bí a kò ní sùúrù fún dádì ó yìn gbó lára wọn ló máa tó rò lára wọn wọn máa tó gbàgbé nǹkan tó ń sọ yìí kò yẹ hmm. yẹ. èmi mọ wá àtọ̀ yẹn ń ṣe gbogbo eléyìí ẹ wo ẹ má yẹ ká fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ebi pa mi I really wanna ah, ah. ó jẹ́ kó tó máa bọ̀ ni èèyàn wá kí ẹ ó lóun fẹ́ jẹun oníṣẹ́ kò jẹun wá láti ilé èmi gan débi ó ò fomi lọ mi. Ah, ah. Bọ́lá calm down. ó dà mo ti gbọ́ torí bùnmi lè máa gbé tiyín lọ mo ti gbọ́ yín o mm. ẹ kò sí wàhálà jẹ́ kí n máa ń bìbẹ̀ nǹkan kan tẹ̀ máa jẹ́ ǹsìn kò lè pẹ́. ẹ kì í mi rí i létà. Ah. bẹ́ẹ̀ ni kí ló dé tí ń lọ ni. ṣé ò ju oúnjẹ òní mo máa pípé oúnjẹ fún yín sí náà. ìyẹn èmi àbí tí o ṣe ń jẹun lọ́dọ̀ mi ni. ọkọ yẹn náà ni ègò nìkan méjì kan tó ṣe ìlú àríyá lẹ́tà. tí o gbọ́ kẹ́tẹ́ sọ ọ̀rọ̀ abẹ́ take care ẹ̀ wò jẹ́ kí n bá pípé oúnjẹ. má pẹ́ o àbú fẹ́ kí wọ́n assist ẹ̀. má worry. take your food. Mm -hmm. The food is ready. Kí lélẹ̀? Wá tí mi ò kí ń ṣòrìṣà. What's this? Kí ló mú? Ṣé wọ́n ṣe tó bẹ̀rù bẹ́ẹ̀ nìyẹn? Ele. This is shit hole. Oh. I'm sorry I can't eat it. Kí ló mú? Ṣé kò lè sọ fún mi pé bí ń pa ẹ́? ó bẹ̀rẹ̀ pé nǹkan tó máa wà faster ní kí n sáré bẹ̀rẹ̀ ṣe concussion tó yẹ kó ṣe lọ prepare fún ẹ̀ náà. concussion rice yes concussion rice lélẹ́yìí wo èmi ò láì nǹkan tó máa ń ṣe yẹn o ó tún ti bẹ̀rẹ̀ nìyẹn o ó ti mọ̀ pé kò ti máa ń lágbára ni máa ṣe fún ẹ o because ó mọ̀ pé ibi tí mo wà yìí nǹkan tèmi ń jẹ lélẹ́yìí o yes ó mọ̀ dáadáa kò yẹ ẹ̀sìn dẹ́ni mi tó dẹ̀ ń wò yìí mi ò ń ṣe ọmọ ìwọ náà dẹ̀ sí babalọ́lá mọ́ so ọ̀dọ̀ mi ló wà á sìn á dáa kó jọ nítorí ọlọ́run nǹkan tí máa gbé fún ẹ tí mò ń jẹ bá mi fẹ́ jẹ́ láyé àti àlàáfíà mi ò ní ju nǹkan tó wà nílẹ̀ lọ mi ò ní jù bẹ́ẹ̀ lọ. torí pé mi ò sí nílé dádì mi ni mo ṣe máa jẹ ẹgbẹ́ adìyẹ. right i'm sorry this can't work i'm not used to this life. Tókunbọ̀ ṣé bóun lè lè look at it now. ọmọ mi tó tún ìnáwó bẹ́ẹ̀ tó mi ń bẹ̀ ẹ́ kí ni gbogbo eléyìí. kò lè work náà lábìrin mm. pé mo ṣe lọ sí ìjọ báwo kò lè work jẹ́ ká lọ restaurant lọ jẹun please. mo máa rògùn lé ni mo máa ṣàlejò bàbá yìí o ṣé mi ti rògùn báyìí. wo èmi ò sọ fún ẹ pé mi ò tẹ̀lé jáde o bọ̀ ṣe orí èmi tó ń wò yìí mo mí pé Fọláṣadé tó jókòó tiẹ̀ yìí mm-hmm. ṣe ń pẹ́kẹ́ ṣe ń gbáẹ́ owó ni mo mí nù mi ò ní kọ́bọ̀ lọ́wọ́. Ah, so ṣàdé ọmọ pé money is not the problem don't worry my handle ẹ jẹ́ ká lọ jẹun ó mẹ́ta jù ká jẹ bí adìyẹ ilẹ̀. kò sí wàhálà yẹn náà dáa ó yẹ kó mọ̀ pé ọwọ́ epo báyìí you gangan ni mo wà jù jẹ́ kí wọ́n yé kí change aṣọ mi. ok um, sweetheart uh, ṣàlẹ́ ìjọba mi ò gbé padà. Mm. ẹ ṣe no darling no doggy sharp sharp ó oh, sharp rárá ọ̀rọ̀ yẹn na serious matter oh ó sharp rárá. no darling no doggy sharp sharp ó oh, sharp rárá ọ̀rọ̀ yẹn na serious matter oh ó yeah yeah yeah, yeyeyeye ajá ní ṣeré yeyeyeye ajá lọ ṣeré yeyeyeye Àjàní ṣeré yeyeyeye ajá lọ àṣùọ mao a àbá. arábìnrin wà á finú ṣoyún wà á fẹ́yìn wà á fi gbọ́mọ pọ̀n lágbára àwọn bàbá mi bàjábọ́ọ̀lù ó di dandan kó dán lọ́mọ láyè àmọ́ kó tó dípò dán lọ́mọ láyè wà á jagun díẹ̀ ìṣòro díẹ̀ dẹ̀ wà níbẹ̀ abẹ́mi nìkan ni mo lè yanjú ẹ̀. gbogbo tó bá náà ẹjọ́ ẹ̀ bùn ìṣàánú mi ìṣàánú ìjọ. Bagabolo, Afrimoge, Àìtàìlà Buffalo, àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló tì mí lẹ́yìn. Wọ́n tún wá tẹ́ ẹ̀yìn wọn sílẹ̀ mú wá sùn sẹ́yìn wọn bíi seven by seven bed. O mọ bó ṣe máa rí kò sí bó ṣe lè yọ̀ ṣubú. Àwọn náà tì mí lẹ́yìn. Nípa ìdí èyí, kò sí bó ṣe ní finú ṣoyún kò fẹ̀yìn gbọ́mọpọ̀n. Àfi tí ò bá sí Bagabolo mọ́ ẹ jọ̀ọ́ ẹ mi bí ò tẹ ẹjọ́ mọ́ ẹyọ ṣo lọ ẹ jẹ́ kí n finú ṣoyún kí n fẹ̀yìn gbọ́mọpọ̀ ẹ mi. ṣé o wù mí kó finú ṣoyún kó fẹ̀yìn gbọ́mọpọ̀ àbọ̀ mọ̀ kó wù mí gbogbo èrò ọkàn mi ni pé gbogbo ẹni tó bá ti dé bí ó di dandan kí wọ́n da láyọ̀. ó tọ́ sọ fún mi nìyẹn. àmọ́ padà bọ́ọ̀lù kò fẹ́ kò ah, gbúga bá bọ́ọ̀lù. ẹ bá mi bẹ̀ wọ́n ẹjọ́. ohun tó ní kí n ṣe difficult fún mi láti ṣe is too difficult for me to do. ẹ ṣàánú mi ẹ ṣàánú vagabond ló sọ wípé òun máa fún mi ní nǹkan lójú àfrimọ́gì wọ́n ní pé nǹkan tí àwọn bá fún mi màá wá fi sórí adé mi tí n bá ti yí mórí adé mi màá wá lò ó fún ẹ mo dẹ̀ ní nóò mi ò lè lo adé mi fún ẹnikẹ́ni. kí ló ń jáde ẹ jọ ẹ lo adé yín fún mi ẹ ṣàánú mi ẹ lo adé yín fún mi ẹ jẹ́ kí n bímọ ẹ jọ bí òtún ẹ jọ ẹ kan ṣọlọ ẹ ṣàánú mi. ọmọdé òmùgùn ó pè lẹ́fọ̀ọ́ adé yàtọ̀ sáde adé tínrín wà adé kìkì wà adé kúkúrú wà adé gígùn wà adé fífẹ̀ fòó ó wà ohun tó sọ ni pé basrafelo àbọ̀gbọ́ ó tún jẹ́ bẹjolo márùn ìyẹn kínní abẹ́ mi ṣó mọ̀pọ́kọ ẹni tó bá jọ jáde tó máa ń rọ̀ tó bá rọ̀ ó máa ń ládé lórí àmọ́ tó bá di pé ó yí tán ṣọmọ pé orí adé yẹn máa ń fẹ̀ fòó bí ọ̀ká àwọn máa dán lòlòlòlò ìmí máa ń jẹ́ pink ìmí ń jẹ́ pọ́pù ìmí àdẹ̀ dúdú họhọhọ àmọ́ ìtúwà wù kó rí gbagabóòlù sọ wípé tí n bá ti yọ jáde kíní tó ń fẹ́ fún mi kí n fi ra kíní tèmi lórí ńgbà tó bá ti fẹ̀ fò tán kí n wá gbà mọ́ tiẹ̀ ó ní kí n gbà mọ́ bagibóòlù ẹ àbọ̀ gbọ́ kí n gbá sẹ́rin mọ́ sẹ́rin kí n fi kinní kí n fi ra tèmi kí wá gba mọ́tẹ̀mọ́tẹ̀ ní no mi ò ní ṣe kò sí nǹkan tí bagabọ́ọ̀lù ní ìlú sọ mi ò ní ṣe I won't do it I won't. ẹ jọ nítorí Ọlọ́run ṣebí kẹ́ fi nǹkan sórí títí yín ni kẹ́ bá mi fi sí ti tèmi kí lè lọ́mọ ẹ bá mi ṣe ẹ jọ máa fún yín lówó ẹ ṣe fún mi ẹ jọ ẹ ṣàánú mi ẹ ṣe fún mi máa fún yín lówó ẹ jọ ẹ bá mi ṣe wàhálà tó fẹ́ ná mi ń kọ́ èmi ò ráyè gbogbo rádaràda kí ìṣẹ̀ máa bọ́ gbogbo rìgàlíà sílẹ̀ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ báyìí kí máa wá ṣe ṣàkó aṣáku àbí kí máa ṣe labolo lábòkè. ẹ jọ̀ọ́ ẹ má bínú máa fún yín lówó wà lọ́wọ́ mi ẹ ṣàánú mi. tí bá máa ṣe ẹ bá mi ṣe ẹ jọ̀ọ́. èló ló ti ná. five hundred thousand ni mo fún wọn. èmi fúnra tèmi mi ò sọ pé owó ọ́fíìsì máa gba one million naira. one million naira máa fún yín three million naira owó wà lọ́wọ́ mi ẹ bá mi ṣe ìjọ. mi gbọ́. máa fún yín three million naira. wà á fún mi three million. máa fún yín owó wà lọ́wọ́ mi. ajá ní jẹ́rẹ́ yeyeyeye ajá lọ yeyeyeyeye gbàgàbọ́lò gbàgàbọ́lò àfìgbà tẹ́tì mi ṣe nǹkan tí mi ò fẹ́ ṣe kí n máa gbáṣẹ́rin mọ́ṣẹ́rin kí n mú adé mi kí n kàn mọ́ṣẹ́ jẹ bóòlù tiẹ̀ kò sí nǹkan tí màá ṣe kì í ṣe torí pé fẹ́ fún mi ní tírí mílíọ̀n àmọ́ torí pé kí àṣẹ yín lè múlẹ̀ kò sí wàhálà màá fẹ́ gbà fọ́. what's up, what's up, what's up, what's up? I see all the brothers in the building. Ladies and gentlemen, in case you don't know, I got the one and the sexiest baller, a female baller, all the way from Las Guinea in the building tonight. That's Miss Money, that's what's up. Ladies and gentlemen, we are about to bring in a casket right about now. A casket of mold. Bartender, bartender, are you ready for me? Are you ready? Yes, bring down a casket of more in the beauty, all for Miss Money. Miss Money's doing that for you today. Let's make it snappy. No! Ẹ oh no! Ah! Ẹ dúró kí ni kò sẹ́ mi? Kí ni kò sẹ́ ìtura ti sọ́ọ̀sì? Oh, so torí pay any dé ìsìn, hmm. so you ní a big gbé ọtí kan wọlé. So I want ń tọ́ ẹ sọ pé ẹ fẹ́ pa iná màá lójú, right? Ẹ sọ fún mi, àbí ẹ gbà pé tòkùnbọ̀ ló dúró yìí ni. For crying out loud, she's not buying a single bottle, she's buying a casket for God's sake. So? no n sì tọ́nà fẹ́ ra casket sọ́fẹ́ a casket tó kú gbogbo wa ń bí ni. a casket is expensive than a single bottle. excuse me please. Ah, ah, sisters ẹ jọ nítorí Ọlọ́run ẹ má No, the thing is miss money ti ra gbo casket tó wà ń bí báyìí mo next time Major. money they must throw báyìí náà ìgbà Happy. ń kọ́ I want a ah. casket. ẹ̀wọ̀n ra casket sọ́ casket tó kú gbogbo àtàwà ń bí ni. iye ti iye ti iye ti ẹ̀kọ́ náà manager ṣé bí lè mọ àwa ni ó kẹ́tẹ́ mẹ́sẹ̀ wá dé mi mọ̀ ṣé ẹ̀ẹ́dá tó kún bọ̀ mọ́ ni.

Ah, ah, twenty thousand lóní kò wọ̀ ní bá kékeré yìí. designers màmí. ní kíni. báwo ṣáìzì ẹ o. mo fi yẹlé ọ̀rẹ́ mi kíni ṣé olùkọ́ rẹ̀ rà ní ṣe bẹ́ẹ̀ ló bá sẹ́ẹ̀dẹ̀ láti. ẹ bọ òkè náà ló ti ń bọ̀. ọ̀gá mi náà máa ti dárí ìdẹ́gbẹ̀. mo ti gbọ́ ẹ̀ ṣe é iná lórí ọ̀tá. wà á wo báàgì wà á wo báàgì. what? Sadi ṣọmọ pé nǹkan tó ṣẹlẹ̀ lánàá yìí ṣọmọ kò ṣe ìdùn mi ṣá ní club yẹn ó dùn mí gidi ni èmi èmi èmi tó kú bọ̀ èmi ló wá lé bí ẹ̀dìyẹ jáde nínú club yẹn lánàá nítorí olùsí ọmọ kékeré kan bìntì náà tó lóorùn yẹn ọkùnrin hmm. tí wọn bá fi ṣe sí ṣe yẹ kò tiẹ̀ sí nǹkan mi tó dùn mí bí kò ṣe ti mánéjà idiot yẹn tó gbarú ọmọ kékeré yẹn láyè kó máa insult wa nínú club ẹ wọn wá work out pé ẹnìkan ti ra gbogbo bá a pa can you imagine ah! ó tó kó dùn yẹn ó dùn mí náà ó dùn ó dùn mí ó dùn mí bàtẹ bàtẹ ó dùn mí gan. take it easy ó dùn mí ó dùn mí ó dùn mí náà ló parọ́ látàárọ̀ ṣé sùúrù ìyẹn ti lọ kúrò lórí ẹ̀ ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó sì máa gẹ̀ẹ́tì wọn first dey do no dey pain na last dey bitter face so i get ọlẹ́ ìjẹ́kú ìjẹ́kú lọ òbí à mo ṣe pé mo ń lo òkùnkùn ṣá because mo need láti kọ ìyá i'm telling you mo need láti kọ ìyá yìí. kí ló ń lò. ó dẹ̀ ti ní solution. solution. yes. Ah. apparently nínú family wa wọn kì í pé seventy kan tó kù ẹ̀ dẹ̀ wò pé dádì mi ti dádì mi is now sixty eight so obviously mo mọ̀ pé wọ́n lè kó seventy and tó bá dẹ̀ kú gbogbo property wọn èmi nìkan náà lọ́mọ tọ́ bí gbogbo property wọn máa jẹ́ ti tèmi. wow ọ̀rẹ́ mi tó túmọ̀ sí wípé in the next two years dáàdì máa kú. ó sì ẹ̀lẹ́ pàtó bẹ́ẹ̀. oh i'm happy for you bàtí bẹ́ẹ̀ ah owó ti dé nígbà yẹn gbogbo náà máa mọ̀ wípé owó ló ń ṣe gbogbo tó ló bá sọ̀rọ̀ tálákà máa lọ mẹ̀lẹ́fẹ̀ ó máa lọ ó máa lọ sẹ́ńtì máa mọ́kàn ní ọ̀rẹ́ mi club yẹn a máa fún ọ gbàgbé. àtẹ sunate kí ni wọn ò rí ẹjù yẹn lọ ọmọ tó máa dùn mí nínú gbogbo ìròyìn yìí kọ́nà wa gbèsè ẹ̀dì kó wa jẹ́ ọlọ́run kí bàbá mi má ṣe kí ni kó má kù ní táìmù tẹ́yìn irú bàbá mi má kú kọ́nà wa bá mi elongate life wọn kọ́ pẹ́ láyé kí lè máa ṣe. excuse me So maybe mi jù mí lọ. So o mọ àwọn ẹbí méjì àwọn ẹ̀gbọ́n dáàdì bíi méjì ló ti kú ìkan sixty eight ni wọn kan tó kú the other one sixty seven so wọ́n sì one pé seventy inú family wa trust me. pẹ̀lú nǹkan tí bọ́lá ń sọ yìí ó máa pọ̀ sí wípé dáàdì lọ escape ikú yẹn ẹ àdàkù jẹ́ ká wà very very sure ká tó plan. plánù. ẹ wo ẹjọ́ torí ọlọ́run kí ló ṣẹlẹ̀ gangan allow me please ẹ fi mílẹ̀ pẹ̀lú èrò mi nìyẹn anyway ọdún ẹni kò wà tó bá yẹ̀wò ló mọ̀ kò sí problem. babes check my bill. ṣàprópà ṣàprápra ó tún wù ẹ́ o lè ṣàprópró orí támàk la wà ṣó mọ̀ kówó nìkan ló lè ṣe tó bá lè gbé pósí wọlé ganlẹ̀ sínú club àwọn ọmọ bẹ̀ẹ̀ gbé fún ẹ̀. no dọ́rì no gọ́gì sharp sharp ó oh, sharp rabra ọ̀rọ̀ yẹn na serious matter ó sharp rabra. ifá ni kí yín ifá ni ẹ ṣe pẹ̀lẹ́ ifá ni kí yín dáadáa <laughs> lórí ọ̀rọ̀ ọmọkùnrin tá a yẹ fáwọlé lórí ah, ah, ẹ wo kíkẹ́ ẹ máa dunnú ni o ifá ni kò séwu ẹlẹ́mìí gúngùn sí ni pẹ̀lú ẹ wo àsìkò kúrò òtítọ́ yóò pẹ́ láyé kan ní kìsì sí báwo. ẹ dúró bóyá kò yé. kò yé wa bóyá kẹ́ ẹ explain fún wa dáadáa ẹ ṣàlàyé fún wa. ẹ jẹ́ ń ṣàlàyé fún yín bóyá yín dáadáa. mi ò mójú orí rẹ̀ báyìí o àmọ́ pẹ̀lú Ifá ń sọ fún mi Ifá ń jẹ́ ó mi pé tó bá lo ọgọ́rùn-ún ọdún tó láyé yóò sì lọ́dún mẹ́fà sí. Ah! Ṣadé, I don't understand. You know I'm not too familiar with this Yoruba. What's the saying? Kí ló ń jẹ́ ọgọ́, adult? I don't know wàhálà ti wà o ọ̀rẹ́. kí ló ṣẹlẹ̀. nǹkan tí bàbá jọ láti sọ ni wípé dáàdì ṣì máa lo one oh six láyé. omi ìpè dáàdì hundred and six one oh six so mo ṣì ní láti dúró thirty eight years one two three four thirty no na wa ah nǹkan lè wọ eh, ah, ẹ tẹ. ẹ jóná ọ̀rọ̀ yóò jẹ mímọ́ kí ẹ máa gbàgbù kẹ́ ẹ mọ́ ọjọ́ kínú yín ó mọ̀ ọdún bí yóò pẹ̀ láyé ẹ wo bàbá bóyá kò yé yín ẹ jẹ́ kí n yé kí n break it down fún yín ẹni tá à ń sọ yìí properties mi wà lọ́wọ́ ẹ̀ ni mo dẹ̀ try láti gbà kò fún mi mo dẹ̀ sì rí pé ó dà pé ó dìgbà tó bá kú kí n tó rí gbà nǹkan tó ṣẹlẹ̀ ni so n tẹ́ fẹ́ bá wa ṣe sí báyìí báyìí òun ni kẹ́ ẹ sọ. ẹ wo bàbá bóyá kò yé yín dáadáa ẹ wo tó lè lọ bóyá sọ yẹn kankan ló ṣe wí o ó ní owó ńlá tó fẹ́ gbà lọ́wọ́ ènìyàn gògò kò yẹ yín ẹ jọ ìbá mi wá nǹkan ṣe sí i bàbá ẹ mọ̀ pé mi ni mo mú ọ̀rẹ́ mi wá bíbá yìí mi lè kẹ́kẹ́ dẹ́ kójú tì mí mo mọ̀ pé lè ṣe ni mo ṣe mú wá bá yín ẹ bá mi ṣe nǹkan gidi fún yes ah, ah. ifá tèmi ò ń ṣe ifá tèmi ò fàyè gbà agbómọ̀là lèmi èmi ò ń pààyàn ah, ifá tèmi ò sì fàyè gbà ogun ẹ wo kékeré awo ni mi ti ń dẹ́rù bàbá tẹ̀fín ni ẹ wo bí ẹ jẹ́ ń gbé fún yín o ẹ bá máa ṣerú rẹ̀ rìn síwájú èmi ò ń báyọ̀. ẹni tó jó ìkúnlẹ̀ òpin òun báwo lẹ ó ṣe ìpamọ́ ah, bọ́lárùn ó pa ní ẹnìkan ò lè pa ní ẹ má máa ṣe o ìka ò sùn ẹ má ṣe o ìka ò dáa. ṣe ni pé kó má ti lọ rìn. ṣe bí ọ̀dọ̀ ẹ ni mo ti kúrò ọ̀sán tí bá dẹ̀ tó ṣetán níbi tí mo lọ ọ̀dọ̀ náà ni mo máa padà sí. Mm-hmm ìrọ̀lẹ́ lọ́run lọ́run mà ní. Ah, Mike ó ṣàmọ̀ pé tí bá ti deliver ọjà mi fáwọn customers mi tán mo máa ń padà sọ́dọ̀ ẹ̀ náà. mo pe ìrọ̀lẹ́ yìí bí ọdún kan lórí lára tèmi. Ah, hmm. mo máa padà sínú ilé. Ah, kí má ì tí ì lọ kí ló dé tójú ń ro ẹ báyìí ọdún náà ni mo ṣe ń padà bọ̀ náà. àbí kájọ lọ ni. kí ló dùn tó tó bá máa ń jẹ́ kájọ máa lọ kí n tẹ̀lé lọ síbi tó fẹ́ lọ tajà. ṣé àwọn tí mò ń tajà fún wọn máa ní kọ́kọ́ mi máa tẹ̀lé mi ni. ń bọ̀ sọ̀rọ̀. Ah. hello sir sir oh you mean right away okay sir uh, all right sir i'll be there yeah. ìdí akíló ṣẹlẹ̀. ṣé bí mo. Um, kíní tí mo sọ pé ẹ̀gbọ́n mi bá mi work ní local government and supply. oh oh yes yes. so ẹni tó wá fẹ́ assist mi. ok ọmọ náà ni kí n máa bọ̀ àwọn ọ́fíìsì six. Eh, ẹ eh, ẹ eh, ibo ni bẹ̀rẹ̀ ṣé kò jìnnà. Ah, ìwọ tó ń lọ síbi kan. ẹ kò mí ìná èmi á drop ẹ sọ́dọ̀ èmi á dẹ̀ máa lọ síbi tí mò lọ. ok jẹ́ ń lọ báyìí náà. yẹ ó wà ókè náà kọ̀ tó lòun ò gbọ́. ẹ kọ́ sí ẹ̀ kó ṣá brábra. tó bá lòun ò ṣe nọ́mà. ẹ kọ́ sí ẹ̀ kó ṣá brábra. tó bá ṣe bí ọmọ sẹ̀gẹ̀. ẹ kọ́ sí ẹ̀ kó ṣá brábra. tó ṣe bí ẹni tí ò rí ta. ẹ kọ́ sí ẹ̀ kó ṣá brábra. tí mo ṣe ni gbogbo nǹkan tó ń wa ẹ sọ tún mi nà látijọ́ ẹ̀ ẹ̀ tọ́lọ̀pọ̀ ẹ̀ padà wá mọ́ ó yẹ kéde mọ̀ pé nítorí ẹni tó mú wa la ṣe fún yín ní opportunity ta fún yín. ṣẹ̀rí ẹ má bínú and ṣẹ́rí ẹni tí wọ́n introduce mi sí yín bíbá yẹn níwájú ọlọ́run àti mi ò mọ̀ wọ́n rí ọlọ́run gbọ́ ibi ẹnu ọ̀nà ọ̀dọ́ yìí náà mo ti pàdé wọn ṣùgbọ́n ọlọ́run ràn wọ́n sí mi ni kò yẹ yín sìn ẹ wò mí ní bójú wọn jẹ ẹ fún mi di ending of next month lágbára Ọlọ́run a kó eight million tó kú wa. no no no no no no no uncle mike a lè dúró ṣé èèyàn mọ̀ pé bó ṣe wà lórí omi owó ń read ni ọ̀run wa gan owó yẹn ń read sí náà bá jẹ́ tí kò wá sí àti clear ẹ turn up ẹ ṣe kọ́kọ́ ẹ balance wa ẹ dẹ̀ nígbà tó fún yín di next month kò lè possible ẹ jẹ́ sọ kọ́kọ́ fún yín ọ̀n management gan ti pè mí nípa tẹ́ bá ti lè san owó ní ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí kájà owó yín padà fún yín ni. Ah, ah, ah, ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn sista ẹ jọ torí ọlọ́run ẹ bá sọ pé ẹ fẹ́ dá two million naira padà fún mi gbèsè níì kò sí géèrè kankan bẹ́ẹ̀ fún mi mọ́ owó tí mo ti ná ní gọ́fúnọ́sì ọ́fíìsì gangan fúnra rẹ̀ kò ń ṣe owó kékeré tẹ bá dáwọ yẹn padà fún mi gbèsè tí wọ́n lé nìyẹn ah èmi bá mi èmi bá mi ooo. ọ̀nkú ọ̀rọ̀ business làwa náà ń sọ yìí náà ẹ máa dédé rà láti náà máa send two million yín sẹ́yìn. ah èmi bá mi o. ẹni sọ̀rọ̀ àti ẹ̀jẹ̀ kí ni ká tó ṣẹlẹ̀ gangan. baby ṣe mo ṣá explain fún ẹ nípa contract kan tí mo fẹ́ gbà ní governor's office tí mo ní ẹ̀gbọ́n mi kan bá mi work ẹ̀ jáde. oh okay okay okay ahẹ́ tiles eh, ní kinní yẹn wọ́n máa supply ẹ̀ fún wọn wọ́n kọ́ kinní tí wọ́n ṣẹ̀ ń kọ́ lọ́wọ́ káàkiri ìlú yẹn ni sọ́dẹ̀ ní kí lọ supply gbogbo tiles tó máa lò ń bẹ̀ now gbogbo tiles yẹn kẹ̀lẹ̀ rẹ̀ company wọn bí mo ti fẹ́ rà ten million naira ní gbogbo ẹ̀ mo ti san two million naira kẹ̀lẹ̀ ní sùúrù fún mi kó di next month next month tó ti dé tán yìí kí ló ń ṣe sí style báyìí tó lọ́ọ́ lọ́ọ́ gbèsè lélẹ́yìn náà. ẹ jọ̀ọ́ mo fẹ́ padà sí meeting tí mo ṣe ṣe lè máa lọ. àti ẹni tí ìrẹ darling please ẹ jọ̀ọ́ ṣé ọ̀túnla ò pẹ́ jù. ọ̀túnla. yes ṣé kò pẹ́ jù. Ah ẹ àǹtí tẹ bá fún wa ní garanti owó yẹn máa wọlé ní ọ̀túnla no problem a máa ní sùúrù pẹ̀lú yín. baby eight million naira lówó tí mo fẹ́ kó fún mi. ìyẹn ò mátà ṣe bí Dubai tèmi náà lọ owó ni mo fẹ́ kó lọ náà owó tí mo fẹ́ lọ fi ra àwọn góòdì ẹ̀mí á dẹ̀ ṣì divert ẹ̀ sọ́dọ̀ ẹ̀ tó bá dẹ̀ ti lò ó tán wàá dá padà fún mi. ẹ kí n ṣe fi ṣe business lẹ́yìn. ẹ kí ló wọ̀ fún ọ fún ìdí à. tèmi ò bá ti rówó ó máa dédé worry you can count on me ṣebí ni mo promise yẹn pé ẹ máa rí lọ́tùnla ẹ máa rí náà. ṣé o tẹ̀ mọ́ tó ti àfún ni ìsísá yìí ẹ ẹ ṣe dáadáa rárá nínú gbogbo àwọn tó ń ṣiṣẹ́ níbí báyìí ó dà Ah, n táwọn tó kú ò lè ṣe fúnra wọn lè ṣe fún mi. ìyá rẹ̀ máa ṣẹ̀zà rẹ̀ ó máa rí lọ́tún là máa wọ̀ọ́rì. kò sí problem ó tẹ̀sí kọ́mọ fáwọn Yorùbá jù à ń support ara wa rárá. kò sí problem. Ah, ah, ẹ máa rí àwọn management tẹ̀sán ìwọ̀n òkúwọ̀ ọ̀hún ọ̀pọ̀ hashtag ìdá ọ̀pẹ́jọ́ tí wọ́n á lọ̀lẹ́ tí ń le jù lẹ́tí ilé ẹ̀fẹ́ wọ́n bí tẹ̀ fún mi kó dáa. iṣẹ́ tèmi lèmi ń ṣe. má ṣẹ̀zà rẹ̀ ó máa rí sharp sharp ó oh, ṣàprapra ọ̀rọ̀ yẹn na serious matter ó oh, ṣàprapra. no darling oh, no doggy sharp sharp ó ṣàprapra ọ̀rọ̀ yẹn na serious matter ó ṣàprapra. delay is dangerous make a wide discussion tara ṣaṣaṣa prapra time na money she you get it stand tall ó ṣàprapra ra ra ra ra. no darling no doggy. Chop chop, push, oh, sharp ó sharp For all yẹn na serious matter Hmm. sharp rárá. èmi ti máa ń gé iṣẹ́ lọ báyẹn yàn. kí ló ṣẹlẹ̀? Mm-hmm. what happened? ìjọ ah, òun ni gbogbo ilé ìbẹ̀rẹ̀ òun mú ọtí òun mu sìgá ṣó fẹ́ parẹ́ ni. mo bí sórí nǹkan tó wọlé <laughs> mo máa mu mẹ́ta ẹ̀ sí i ìgò mẹ́ta mo ti tọ́jú ẹ̀ tó tútù máa mú mẹ́ta sí lẹ́yìn tí máa mú mẹ́tẹ̀ẹ̀ta tán máa wá lọ sí orí bíríìjì láti orí bíríìjì ẹ̀ báyìí máa fò òdì ní odò máa kọ́ ní sòsáì èmi ni kò ní dọ̀la. lọ́nà sọ ọlọ́run ò ní jẹ́ kí n rí rẹ̀ èmi ò ní rógun yẹn lágbára ọlọ́run kí nìkan tó ṣẹlẹ̀ sí ẹ gangan kí ló dé. èmi àìjá èmi èmi máa ń gẹṣin lọ káyà yàn wọlé ni wọn wá wọ sí pass lásán wá fi ká mi mọ́lé wọn kó mi lẹ́rù. Ah! àwọn tí a kówó fún nígbà fẹ́ ṣe business tí mo gba owó lọ́wọ́ ẹ̀ tá a ṣe gbọ́ ẹ̀ ṣùgbọ́n kò ti gbà mí ó ọ́fíìsì wọn kí ó bìlì pé mi ò rí traces pé wọ́n ṣe ọ́fíìsì bẹ́ẹ̀ rí. Ah. that's not possible kò possible now. Hmm. wọn lè gba ẹ and those guys look so real mi ò rò bí irú nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ bóyá ò lọ nígbà tó yẹ kó bá wọn lọ́fíìsì. ayé wọn ti bàjẹ́ wọn rí fake ni wọ́n sẹ́ ah, máa para mi ní ọmọ ọkọ tó wá ṣe sí kan help me láti lọ máa sọ fáwọn ọ̀rẹ́ mi tó kú káàkiri pé kọ́ prepare obituary yẹn sílẹ̀ o kí wọ́n yẹ lọ kéde everything bíi tẹ́ mọ̀ because wọ́n máa para wọlé lẹ́sìn máa ti kú. lórí sọ́ọ̀bù ọlọ́wọ̀n mi ọlọ́wọ̀n mi No, no, no, no. mi mo stop it. Ah, ah, ah, kí ni gbogbo orí ìnà o. jẹ́ kí n para mi o. jẹ́ ọ̀pọ̀ jẹ́ ọmọ lọ́kọ̀lọ́kọ̀ wò ó wọn ò lè gbẹ́ iná wọn ò lè gbẹ́ ìjà orí ẹ̀. ọ̀rọ̀ yẹn ká serious matter kò ṣá prapra jára ẹ̀ má kọra ẹ̀ bíbí ní sùúrù làwọn ní sùúrù sùúrù ṣàmùsùúrù. hello hello hello hello hello sùúrù ní sùúrù ní sùúrù náà bọ́ ó sọ fún mi ní sùúrù bọ́ ó sọ fún mi pé omi ọ̀kan tó ti báwọn pípò yìí ṣe business papọ̀ rí náà. ẹ ò tó ni mo sọ pé pẹ̀lú ṣé bí báyìí náà ni mo ti pàdé ẹni yẹn mo pàdé ẹ ó dẹ̀ connect mi pẹ̀lú wọn ṣé bí nọ́mbà tiẹ̀ náà ni mo tún wá pé pé tí ò lọ́mọ yìí ah Oh mọ kankan ó mọ kankan wo mo believe pé àwọn pípọ̀ yìí ò lè sá lọ wọn ò lè sá wọn ò lè sá believe me wọn ò lè sá lọ wo nǹkan tí mo fẹ́ kó jẹ́ ká ṣe ń sìn ni pé jẹ́ ká kọ́kọ́ dá two million ẹni tó tiẹ̀ lọ gbowó lọ́wọ́ ẹ̀ kí yẹn tún má dá gbèsè sí wa lọ́rùn eight million tiẹ̀ kọ́. má wọ orí àwọn pípọ̀ yóò lè power, lọ. wọ́n ti pa Morocco, Morocco, Morocco. sá lọ. morogo ah! morogo morogo morogo morogo morogo ẹ̀mí bá ní. ní sùúrù ní sùúrù náà. ẹ ká sàn ẹ má bínú sà ẹ àwọn kọ́pì tí wọ́n wà níbí àwọn ni àwa débísìn àwọn àwa rí i pé wọ́n ti ti gbogbo yẹn so tí wọ́n rí lókè tí a fẹ́ bèrè sà. company ilé yìí olóbi ilé olóbi báyìí o kì í ṣe company o. èmi ah, sọ̀rọ̀ ọkọ mi dáàdì ẹ wò ṣẹ́rí building àwọn èèyàn kan ló bẹ̀ èmi àtọkọ mi a ti wá sí ọ́fíìsì yìí àwa bá wọn bẹ̀ so. ọ̀rọ̀ yìí ti yé mi. ṣe fẹ́ gbòòtọ̀ ọ̀rọ̀ iye olóbì ló ń gbé yìí báyìí wọ́n dẹ̀ ti kú ń jẹrin kódà àwọn ọmọ ọ̀sẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní dé láti amẹ́ríkà ni ibà yóò ṣe kọ́ńpìnì o. I can't know. Stop it, stop it. Ẹ jẹ́ bá mi jẹ́ bá mi jọ. Ẹ bá mi jẹ́ bá sínú mọ́tò. Thirty-eight years. Thirty-eight years ni màá tún fi dúró kí dáàdì mi tó thirty eight years lójú mi máa fi ráre. sórí mo ń bóṣẹ́ láàmì tí máa ti kàn ni mo ń wò ẹ́ táàmì èdè ń ṣe mí ìdí nìyẹn tí mo fi wá rògbò pé tí o bá ní máìdì mi ò dẹ̀ fẹ́ kó rí mi bí ẹni tí orí ẹ̀ ò pè abẹ́ni tí òun kò tó sọ you understand ni mo ṣe fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ sọ fún yìí kí ni nǹkan náà sọ ọ́ inú mi fẹ́ kó kó bínú sọ̀rọ̀ tó fẹ́ sọ yìí o sincerely mo mo sọ as ah, rí bíi pé bóyá nǹkan tí ò dáa you understand èmi yìí kò bóyá. ọ̀nà ṣadé sọ̀rọ̀. wúrò mo fẹ́ sọ ọ́ ẹ́ mo fi bóyá kò lo ọgbọ́n oríṣiríṣi kò wá gbogbo ọ̀nà kò padà dẹ̀. kí ló. mú mi pé kò wọ́pọ̀ kò padà dẹ̀. kí ló ṣe kí ló ṣe ṣọwọ́ kẹ. yes i'm cold. ṣe o máa gbóná láti. Ah, ah, gbóná bá wò she mo sick tẹ́lẹ̀ ni. Ah, ṣé kí n padà dé. yeah. i should kill my father. it's for your own good. farabalẹ̀ kó go kan tó fẹ́ sọ. ṣé wọ́n ti mú sọ ṣé ìwọ fẹ́ dúró fún thirty eight years ni kó tó dé pé orí ogún ìní ẹ̀gbà dá mi lóhùn ìjọba àbúrò ọ̀rẹ́ me? láàárín thirty eight years You know, ló rò kó ọjọ́ yìí ti pẹ́ jù ó ti pẹ́ jù àwọn kan máa ti máa dàgbà ìdí nìyẹn tí mo fi wò pé kò ṣe oògùn yẹn o ọ̀rẹ́ mi think twice please kó má lọ jẹ́ wípé ẹlẹ́lẹ́ ló wà padà gba ṣe é ṣe o lórí oògùn ẹ̀ o. Oh. dùn wá rí pé rèé lolúwa mo ṣetán láti wọ ẹ lọ́wọ́. mo ṣòro tó bá di ìrọ̀lẹ́ mi mo máa jáde nítorí ọ̀rọ̀ ẹ̀ mo wá fi ń dá ẹ lójú pé tí má má fi padà wọnú ilé mi alẹ́ yìí ẹ sórí gbogbo òkè ìṣòro ẹ tó ti ka ẹ gbogbo nǹkan tó ń wò tó ga láyẹ̀ yẹn ó máa di pẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ kan tí wọ́n fi dé. mo rà bẹ́ẹ̀ ah mo ṣe gbọ́dọ̀ ah, mo ṣe láyé. Kí ni gbogbo yẹn? Mo ṣàti fún ẹ lówó tó fẹ́ gbà lọ́wọ́ mi. Ah, má pariwo, ó ti yí ẹ̀, ẹrù ká ní ẹrù ńlá tó jowó ẹ̀. Ó ní ṣáàtì. ẹ kí ni tùmọ̀lẹ́ lẹ́nu owó tí mo fọ yẹn yóò lẹ́nu méjì lára kí ni kan mi pé mo fẹ́ lọ pé ìfún ńlá. àwọn aláwùjọ ẹ bó ìwà yìí ó lè pa gbogbo dídí inú nínú iṣẹ́ tóbi tó. ẹ ẹ má tó wò tí mo bọ̀ wá fẹ́ lò wá fẹ́rẹ́ fẹ́rẹ́ kí ẹ fún pẹ̀lú ẹ̀ ní o. Ah, ó yẹ ìwà yìí tó bá ẹ ó ti yẹ ẹ ó lọ ní ẹ o ah, wá fẹ́rẹ́ kí ẹ fún pẹ̀lú ẹ̀ ó wọ́n yìí. Ah, má sọ ọmọ àbíṣọ́ mi ó ti gbẹ́gàn ilé yìí ó nìyẹn ó ti yẹ very careful tó bá fẹ́ lo bó sọ tèmi o. laptop ló ń ṣẹlẹ̀. Ah, ẹ má rí mi jàre wọ́n ní rírí mi ní ẹ sọ pé ọjọ́ bá ṣé mo sọ̀rọ̀ sí ni mo gbọ́ ọmọkùn tí mo fà lè di wọlé. dáṣọ ìkẹsì ṣe àwa dọ́kítọ̀ àkọ́kọ́ àti ìjọ ọmọ máa fún wa ṣe ẹni láti take out. àfìgbà tẹ́rẹ̀ yìí rẹ̀ àfìgbà tẹ́ pa abójúlógún ò kárí àfàìmọ̀ kó o má fira rẹ̀ fóṣìta o. ṣé ẹ rò wípé ikú bọ̀dá tó ṣẹlẹ̀ yìí ṣé ẹ rò pé ó ń fara ńlá torí bọ̀dá yóò ń kọjá yìí gẹ́gẹ́ ló máa ń lọ kì í tọ̀yàn èèyàn kò ń tọ́. bàbá dàda ikú bọ̀dá mi dùn mí ó dùn mí gan-an ẹni ilé ni mi náà kó lóun ṣáà bá mi wọn sáfẹ́fẹ́ rere. Ah, mo lágbára ọ̀rẹ́ ọ̀dá mi ọ̀ mà ṣe o àmọ́ sísá ikú bọ̀dá mi yẹn ó mú fura dání. ìwà ah, hmm, dáadáa irú ìfura wo ló mú dání irú kòtìkòtì wo ló ń sọ yìí ìfura kí ló tún mú dá nínú ìtàwọn yìí efe ni ilé nílẹ̀ jẹ́ kó sùn ibi tó wà o. ẹ̀yin náà fi ti yí gbọ́ nígbà tí dókítà sọ wípé pọ́ìsì ni wọ́n jẹ tó fi kú. síbi gbogbo wa náà la gbọ́ gbọ́n náà la gbọ́ pé poison náà jẹ so kí ni wọ́n rí. sista mi ah, kí ló ń tẹ̀ ń sọ̀rọ̀ báyìí láì ṣe pé gbọ́mọ yìí kéré ṣé ẹ mọ̀ wípé èèyàn kan ló wà nídìí wọ́n ṣe jẹ poison yẹn ni àbí ṣé bọ̀dá mi fẹ́ jẹ poison ara wọn ni nígbà tí gbé àwọn àtẹ̀yàn kan níjà wọn ń kọjá yìí wọn jẹ́jẹ́ náà máa ń lọ ah, èèyàn kan ló wà níbẹ̀ jàre. Ah. ó dà ta lẹ wá fura sí o. ṣe mm-hmm. ṣe rí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀yìn ṣe ń tí mo lè parọ́ fún un tó bá dẹ̀ jẹ́ òótọ́ òun náà ni màá sọ ẹ wo sista mi mo fura sí ọmọ wọn látọkùnbọ òun ló máa ṣe kú padà díẹ̀. bàbá dada ó lè fẹ́ fi owó ẹ̀ báyìí fẹ́ fi gbélé agbọ́n ó fẹ́ sọ sínú ilé aláyọ̀ bàbá dada túlétúlé mà ní ẹ o túlétúlé oníkóbokòbo ni ẹ ṣọ́ ara ẹ ṣọ́ ara ẹ ẹ má dá wàhálà lẹ sínú ẹbí o ẹ jọ. àti lè mo mọ tí mò ń sọ o mo mọ tí mo sọ. a ah, ò mọ o. ẹ ẹ ẹ ti farabalẹ̀ kẹ gbọ́ mi. ó dà mo ti gbọ́. ó dà ṣé ní gbogbo nǹkan àǹfààní kò yẹ ká máa fà nkéèmí wàá rò kò yẹ ká ṣe é mm. ẹ jẹ́ kọ́lọ́pàá yìí tàbí òun ẹ jẹ́ ká mú ọlọ́pàá wọlé kó bá wa dá sí kéèsì yẹn tó bá bẹ̀rẹ̀ investigation wọn wọ́n á mú ẹni tó ku ìwà yẹn wọ́n á mú jáde láàrin gbogbo mọ̀lẹ́bí ìdókọ̀ ní àǹtí mi. Mm. ọlọ́pàá ṣe fún mi iṣẹ́ ó yá lọ́wọ́lẹ̀ lọ́wọ́lẹ̀ bẹ́ẹ̀ ìfẹ́ gbọ́ nǹkan kan mọ́ èmi ò náwó sọ̀rọ̀ ọlọ́pàá rárá àti rárá ni kò jẹ́ kó close síbẹ̀ pátápátá. Hmm. sista mo fẹ́ kẹ́ realize wípé ẹ̀yin ni olórí ẹbí kan ẹ jọ ṣé nígbà tó lórí ẹbí kan yìí síbẹ̀ ṣe fẹ́ máa ṣeré ẹ kàn sọ fún mi. ọmọ ah, tó lè jẹ́ kí n ṣe báyìí jẹ́ kí n ṣe kí n kóra dáradára tèmi lọ kí n bá ti lọ hmm. tó lórí ẹbí bá kún ẹ̀ hmm. kó wá lọ wú kéèsì yẹn níbi tí a rì mọ́ kó o wú kó o wú síta ṣó o gbọ́. ṣe n tẹ máa sọ ní àǹtí mi. wo so nítorí nǹkan tó ṣe pè mí láàárọ̀ kùtùkùtù tí mò ń bọ̀ ń bí tí mo wá báyìí ẹ ṣe o ẹ gbé mi dé ṣọ́ọ̀bù mi o bẹ́ẹ̀ bá dẹ̀ lè gbé mi ọ̀kadà òtàn títì o. lọ́dọ̀ ìgbọ́dọ̀ kì ṣàpṣàpọ̀ ṣàprápra ọ̀rọ̀ yẹn ká serious matter ó ṣàprápra. mo kí gbogbo wa kú kalẹ̀ mo sì bá wa kẹ́dùn lórí ìṣípòpadà olóyè babalọ́lá ọlọ́run ò ní jẹ́ ká rí irú ibi báyìí mọ́ nínú ẹbí wa ẹ̀yin wọn ò ní bàjẹ́ gbogbo àwa tó dẹ̀ fi sílẹ̀ a ò ní kán jù orúkọ mi ni barista onílọ́lá Esther èmi ni personal lawyer olóògbé nígbà ayé wọn èyí ni wíwò tí wọ́n ṣe pẹ̀lú iléeṣẹ́ wa ní ọjọ́ kẹfà oṣù kejìlá ọdún 2015 mo rò pé kò sí àkókò púpọ̀ so bóyá kí n tẹ̀síwájú. thank you ma. olóògbé ní ilé ní ìkòyí wọ́n ní ní àjà wọ́n ní ní festac olóògbé ní ilé ní àbújá wọ́n dẹ̀ ní ilé ní amẹ́ríkà olóògbé ní mọ́tò méjìlá àti iléeṣẹ́ ńláńlá mẹ́rin àpapọ̀ owó tí wọ́n ní ní bank olóògbé ní six hundred million ní account èyí ni àkọsílẹ̀ bí olóògbé ṣe kọ́ olóògbé sọ pé ká fi gbogbo ogún àwọn pátápátá fún ọmọ kan ṣoṣo tí àwọn bí ìyẹn ọlátòkun ó ní àǹfààní láti fún ẹnikẹ́ni tó bá wùn nínú ẹbí èmi ni tiyín ní tòótọ́ olóyè S.O. Babalọ́lá. dádì ẹ ṣe dìlọ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹkọ àtúntò ilé àtọ̀nà tí inú ní bàjẹ́ nǹkan yín ò ní dàrú ọlọ́run á máa wà pẹ̀lú yẹn ní kúkú òjijì ẹ ṣe ẹ ṣe gan hmm. Ọlátòkunbọ̀. <laughs> àgbà ti kùn ẹ báyìí o. Ṣadé ọ̀rẹ́ mi Ṣadé mo wà ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ó ṣàfàfà ṣàdé kọ́kọ́ bá mi ní olúwa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ògo náà ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi butterfly in my belly bá a ṣe fẹ́ kó rí lónìí yìí bẹ́ẹ̀ ni guess what lọ́ọ̀yà ti ka will dáàdì mi and will dáàdì mi favour mi dáàdì mi ní kó kó gbogbo property wọn fún ẹ. wow understand what she said. This is lovely. I'm so happy for you. Ah, o ṣàpàpà lóòótọ́. Sorry, o ṣàpàpà lásán. Okay. O sá nọmà ó sá bìrìbìrì ó gbogbo nǹkan tó bá jù láyé yìí ọ̀rẹ́ mi guess what mo ti pa àwọn tèmi gbòòrò mo ti pe samson us mo ti pe yusuf ọmọ alájà mo ti pe obama forty four oníkọ gẹrẹdì quillos gbọ́dọ̀ gbòòrò lálẹ́ yìí anyway mo tẹ̀ sí pé bọ́lá mo ti ní kó múra lẹ̀ pé a máa yàgbé lọ́nà ọ̀rẹ́ mi lọ wọ aṣọ jẹ́ ká lọ rí wọn gbòòrò. ìtúkọ̀ kan ni o lóbi ṣó ti wá rí báyìí ṣó ti rí nǹkan tí mo sọ fún ẹ nǹkan tí mo ní kò ṣe ṣé wọn náà rí ìsìnkú nígbà kò ṣe ṣé orí nǹkan tó ṣẹlẹ̀ báyìí ṣó ti rí. má wàá jókòó ẹ má jókòó ẹ ọjọ́ lọ ló ta ìtura ẹ ta ẹ jẹ́ kí kò lọ ṣe é. ẹ fi lẹ̀ ọgbẹ́ ẹni ó kéré jù mo gbọ́dọ̀ ra two hundred bottles of crystal ọ̀rẹ́ mi máa dà kú nǹkan tó wà nílẹ̀ yìí pọ̀ àdènà tọ̀ ó pọ̀ ọ̀rẹ́ mi dà kú dà kú. You know your girl now. Let me change. Let me change. You sharp up face. I've come in. Ah! Ìgbéró kan ni wọ́n gbé dáhùn dáhùn dáhùn àwọn tèmi dúró wọ́n dúró wọ́n dúró. Hello Ṣadé. Hello Ṣadé jọ ẹ má dà mí dúró ẹ má because èmi ti rẹ́dì ìwọ ló máa ń pẹ́ o jọ pé bọ́lá ṣó náà ti rẹ́dì máa bọ́ ta ní oṣù mo fẹ́ sáyà tẹ́ǹtì ọkùn mi àti àǹtí mi lọ́wọ́ mi ọ̀rọ̀ ẹ̀dá ló sí ìsọ. ọlátòkùnbọ ọmọ mi tó ṣá pranpra ó yàtọ̀ sáwọn ọmọ ṣàkùṣàkù ọmọ ṣẹpẹtẹ rí ọmọ mi mo máa ń gbádùn ẹ̀. Ah! ẹ wọ ọmọ ọmọ tó yà fi ń tọrọ ọmọ. Um, àǹtí ẹ ní láti sọ̀rọ̀ tẹ bá wa fast fast fast bọ̀ jáde. ọlátòkùnbọ̀ ẹ̀gbọ́n ẹ ló ní problem ó ní ìdá assistant. ẹ̀gbọ́n tèmi mi ò lẹ́gbọ̀n. ọ̀npù ẹ ó níṣòro ó dẹ̀ ní ìdá assistant ó mọ dáadáa ọmọ ẹ ó sì wà ní gẹ̀ẹ́sì. àwọn náà lẹ́nu náà jẹ́ kó fi sọ̀rọ̀ wọn náà dẹ̀ sọ̀rọ̀. Ah! ìgbà tí ẹ ti ń ṣe àlàyé mi mo ṣe pé àmọ́ kò sún àwọn. Uncle, is that why you are here? I need you to be fast about it. I need to go out. Ọlátọkùnbọ̀, ayé ẹ ti dáa, kò dẹ̀ ní bàjẹ́ láéláé hmm? mo ní ó ti dáa fún ẹ kò lè ní bàjẹ́ láéláé. uncle ẹ̀yin nìkan lè ń bára yín sọ èmi ò gbọ́ nǹkan tẹ́ ẹ̀ sọ i need you to speak up. Ah, ìbọn ìwọ náà sọ̀rọ̀ àti ìbò ń sọ. Ah, mo ní ó ti dáa fún ẹ kò dẹ̀ ní bàjẹ́ láéláé. ó kí ẹ mọ nǹkan tẹ máa ṣe ẹ dìde jù. ó ti dáa fún ẹ kò dẹ̀ ní bàjẹ́ láéláé aláìnítìjú olè ọ̀lẹ alájẹfẹnu olè bí ẹdìyẹ nìyí. tókun bọ. láti mi ọjọ́ sọ̀rọ̀ ẹ mọ̀ tẹ́ bá tẹ̀sán ilé bá ẹgbẹ́ ọ̀gbọ́n ṣe lọ. irọ́ irọ́ mo ti gbọ́. ẹ̀yin lè wà báyìí. ẹ ò bẹ ṣe káwọ́ gbénu bí ẹni tó jò ti pa ṣíọ so ẹ̀yin lè wá síwájú èmi sí láti wá sọ fún fẹ ní ìdòwò àbí àbí kò ṣe ìmọ̀ ẹ̀yin tó pé ti wá ṣẹ dáàdì máa wá bá yín lè máa sọ fún kí ẹ wá bá mi bẹ dáàdì ọ̀tọ̀ ní nǹkan tẹ máa sọ fún mi lè yín tẹ bá débì ọ̀tọ̀ ní nǹkan tẹ máa sọ ẹ máa máa ṣáì sàfìsì mi ẹ̀yin aláìní tìjú ẹ̀yin nìkan lẹ mọ̀ jù nù gbogbo ẹbí ẹ̀yin nìkan gbogbo nǹkan mi ti dáàdì ò mọ̀ ń pàbí kò jẹ́ ilẹ̀ máa ń sọ fún wọn àmọ́ bóyá tíjà ní bóyá sójà ní àkókò wọn ṣe ẹ̀kẹ́ bàárọ̀ yìí ṣe ẹ̀yin ẹ̀yin olè òṣì àgbàyà ẹ̀yin lè wá dúró wá káwọ́ obìnrin ẹ wá ṣe láì. èmi dá ẹgbẹ́ yìí bá jẹ láéláé ọlọ́run gbẹ̀gbẹ̀ ìmọ̀ọ́mù tẹ̀ ti pè wọ́n lẹ́yìn. àwa máa ṣe eré tọwọ́ wa fún yín a máa ṣe fún yín torí irú yín náà lọ́lọ́run ṣe dá wa anyway send account number yín sí mi máa fún yín five hundred thousand ah! tí ò bá tó yín ẹ sì lè wá gbà sí. ó ṣe ọkọ mi ojú ìrètí àbí five hundred thousand tó yín ó ṣe ọkọ mi ṣe ó torí àbí kò torí ẹ wo àwọn tó bá ní ìrìn ẹ̀kọ́ lè gbàdọ̀bá ẹ má gbàdọ̀bá lẹ́yìn ìran yìí nẹ̀ ẹ ṣẹ̀dá káwọn lọ bá yín tó bá wù kí ẹ fún ṣáàtì átìmì á fọ owó tí mo sẹ́ǹtì. Ah! Ah! ọmọ mi mò ń gbàgbé lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí má wọ̀rí máa lọ àwọn máa tọ́ fún mi lọ bí tó bá lọ. tẹ bá kúrò mí kẹ tún ṣọ̀tẹ̀ wọn tún wà ọkọ mi ó ṣe wà dé láyọ̀ dèjì á lọ onílé ti dàbí ṣé ká gbọ́n mọ́ náà sí i dèjì á lọ tó tá a bá ń sọ fún ọ lóò ní gbọ́ bó bó ṣe fún ọ sọ fún ẹ ó fún ẹ láyọ̀ bó ṣe náà láì dárí kò. who that him. Hey, what is wrong? Yes. Really good Really good I'm sorry. I can't kill my dad. I love my dad. I love him so very much. insurrection kan. again. ẹ̀wọ̀n oh, sà àbúrò ẹ̀ kọ́sìbì ìlú wa báyìí wọ́n náà wọ́n ṣòro kan tó ń dojú kọ àwọn ìgbà táwa ti gbọ́ ròyìn yín bí nǹkan ti ròyìn yín fún mi sọ o ìgbà tí bàbá ẹ̀ wà láyé olówó ni bàbá yẹn ah! bàbá yẹn ní owó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ bá ń gbọ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ máa mi àmọ́ nígbà bàbá ìwà àlàyé mà ní àwọn ó ní àwọn tó jẹ́ pé kò fi owó bẹ́ẹ̀ níbọ̀ ṣeré lórí ọmọ tó bí nínú lórí àwọn ibi tó súnmọ́ lọ́tún lọ́sìn ẹ̀ lè díwọ́ bí ọkọ̀ fún yín nìkan kan wọ́n fúnra wọn náà sára wọn nítorí tó fi wọlé sùn ni wọ́n jìyà jìyà wọ́n lè jẹun gidi sára wọn wọ́n lè wọ́ṣọ gidi sára wọn wọ́n jìyà tó fi wọlé ni ah! wọ́n náà ń ju ẹ̀yìn ṣe mi lọ láyé ah! ó ti pọ̀ jù nígbà tí bàbá ìwà ogun ńlá mi ṣe wà jẹ́ kí n bẹ̀rẹ̀ ẹni tó jẹ́ pé bàbá ìṣekú ó yẹ kó máa wẹ̀ nínú owó kó máa jẹun kó máa jẹun kó tó wẹ̀ tó gbogbo ṣe rí tọ́tù fẹ́ ba ayé ẹ̀jẹ̀ ṣé ibi ó ti jókòó ṣe yẹn ìlú pé bàbá ẹ̀ lówó rí láyé ṣé ìlú pé bàbá ẹ̀ lówó rí. bàjẹ́ bọ́ọ̀lù bàjẹ́ bọ́ọ̀lù mú gbogbo ó sì lè so bàjẹ́ bọ́ọ̀lù ti rí ẹ bó ṣe bọ̀ bàjẹ́ bọ́ọ̀lù rí ìgbésẹ̀ ó ní kùbẹ̀kùbẹ̀ kúbẹ́rẹ́ kúbẹ̀ bẹ̀ẹ̀ bẹ́ẹ̀ bàjàpọ̀lò ló jẹ bẹ̀ tó bá wù ẹ́ bàjàpọ̀lò rẹ̀ ó wà ní bẹ́ẹ̀tù bàjàpọ̀lò rẹ̀ ó máa lájọṣepọ̀ pẹ̀lú èèyàn bàjàpọ̀lò rẹ̀ nípa ìdí èyí kò sí gbogbo tó ti ṣẹlẹ̀ pátápátá tí bàjàpọ̀lò rẹ̀. jésù àlákàlà ìní ṣá lójoojúmọ́ bí n bá lákànlé nì èsì fọ̀túnlá lọ́la ọ̀tọ̀ ni fọ̀túnlá náà ọ̀tọ̀ ni. ó tó ó ti tó mo fẹ́ gbọ́ ọ̀tọ̀ lálá ọ̀tọ̀ ni pé kéèyàn máa sọ pé bóyá èèyàn lálà kó má mọ̀ túmọ̀ nǹkan tó ń ta tó wá ní àlà àtàlà wọ́n jọra wọn àmọ́ àlà tó ńlá kó tó di pé mo wá kankan ṣe sí màá kọ́kọ́ béèrè lọ́wọ́ vagabolo vagabolo kan rẹ̀ ń bì. ẹ̀rọ àbèlówó wà lẹ́wọ̀ alákàlà ni. ó tó. ó tó máa ń lé gbogbo yín jáde. bó ṣe wà yìí àwọn ọjà mẹ́tẹ̀ẹ̀ta yìí tí bá dá wọn dùbúlẹ̀ tí wọ́n bá ṣetán láti ràn yín lọ́wọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta máa dìde dúró wọ́n máa dìde fún ogun láti bá yín ja ogun náà kẹ́ lè ṣẹ̀. àmọ́ tí wọn ò bá ṣetán láti ràn yín lọ́wọ́ orí ìdúgbúlẹ̀ náà máa wà. abẹ́gbọ́ orí ìdúgbúlẹ̀ náà wà wọ́n ní gbérí rárá. mi ò gbọ́ o mi ò gbọ́ o ó ti dáa kó sí wàhálà. Vaga. Whoa lò. mo gbẹ́jú ọ̀rọ̀ tí mo sọ fún ẹ tí ọwọ́ mẹ́tẹ̀ẹ̀ta bá gbéra a jẹ́ kí wọ́n gbéra fún ìjà àní bó ṣe wáyé tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọba dìde dúró lẹ́ẹ̀kan náà a jẹ́ pé ogun ayé yín ó ṣe o ah. mo gbọ́. Ah. Màgàá. Hmm. ajó méje gbọ́ ajó méje sọ ajó méje sọ ajó méje sọ adífàpọ̀ ọlọ́kọ nígbà tó sọ fún mi ọmọ kúrò bákẹ́ta jẹ́ wọn kúrò sí ìtumọ̀ ẹ̀ ní wípé wọ́n dá láàmú títí tí wọ́n jẹ́ fún ojú kẹta ọdún. Ah! bí mo ṣe sọ náà tí n bá ṣí lórí àwọn ọ̀yá tí mẹ́tẹ̀ẹ̀ta ò bá dúró ajẹ́fógun ayé ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀ ah! àbọ̀ gbọ́ ẹ bá ti yín lọ nìyí nígbọ́. Ah! Hmm. lójú yìí mẹ́tẹ̀ẹ̀ta náà ro ẹ rí bíi pé àwọn ìyá díje dúró fún ìjà ìrànlẹ́fà ojú ta lẹ fi rí ojú inú ni mo fi ń wo ẹ wọ́n bíi ojú tẹlẹ fi wo ojú inú lèmi fìrì ìkan nínú àwọn ẹ̀yà ẹsẹ̀ wọn ti ro wọn fẹsẹ̀ kan dúró ẹsẹ̀ kan tó kù ti ro ìtumọ̀ ẹni pé ogun ńlá sì wà. èyí tí mo rí ìbọn lójú. kò sí ìkọjá ẹfẹ tí ò lè ṣe fún yín kó jẹ tẹmínà kó jẹ tẹmínà ìlú ẹ ló máa sọ. owó wà lẹ́rù wà lẹ́ o sọ̀rọ̀ kó wà. ẹgbẹ́ bọ́ọ̀lù asiala foundation ni abo itide igbidia ya bango olo o lè rí fifty million. mo bí onídọ̀dọ̀ kò rí máa lọ pẹ̀lú. máa rí. million lọ́tà. one fifty million. one fifty million lọ́tà. ẹni kó má bàa fún yín o jẹ́ ni mo ń ṣe o ẹ wò ó lè fún yín lọ́dẹ̀ million. báńgó bọ́lọ̀ kí n dé ègún ọyàn ó bá ṣe rí ló ṣe ń sọ fifty million naira ní báńgó bọ́lọ̀ béèrè ṣáńgìlìtì fifty million ní kẹ́ mú wa àbójọ àbọ̀jọ ìwọ lè máa jí Abíọ́lá àwọn tá à ń sọ ìwọ̀n fẹ́ kó jẹ́ káṣí wọ́n ti fi ọ̀rẹ́ ṣe káṣí máa wò wọ́n bí àwọn ìyá tó wà nílẹ̀ yìí tí ẹsẹ̀ wọn kan tó kù tó ti rò yìí tí wọ́n bá fi lè gbé ẹsẹ̀ ilẹ̀ kó tó nípa abẹ́rẹ́ tutù wọ́n fifty million tó sọ pé oníkò ní ká o oníkà o ẹ máa lọ bẹ yẹn ẹ máa rí sẹkítì níta kẹ gba káàdì nọ́mbà lọ́wọ́ ẹ àbójọ. bẹ́ẹ̀ ni aláàfin máa dún kíákíákíá. ayaboyo ayaboyo ayaya ayaya ayaboyo ayaya. tọ́gọ́rì tọ́gọ́kì ṣàpṣàpù ṣàpàpà ọ̀rọ̀ yẹn. Thank you ewu bí a lè lé ọmọ burúkú fẹ́ kùn pàjẹ́ tá a bá fọwọ́ ọ̀tún bọ́mọ ká fọwọ́ òsì famọ́ra ni. ẹ wò ọ̀dà mi Tòkunbọ̀ tẹ́ ń wò yìí mo ti bá sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mo sọ̀rọ̀ burúkú sí i mo bá a sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ ní ayé ẹ̀ kò jẹ́ tún múrú ẹ̀ ṣòro mọ́ ẹ má bínú torí ọlọ́run ọ̀dà mi mo bẹ̀ yín torí ọlọ́run ẹ fi yá sèmi àtàbúrò mi lára ẹ jọ bó dá mi torí Ọlọ́run ẹ jọ. ẹ̀gbọ́n ṣẹ̀rí bí ó ṣe jẹ́ gan ní sísá ti apart from wípé tòkunbọ̀ ti lọ sí ọ̀dọ̀ wọn ti bá sọ̀rọ̀ ó ti wá sọ̀dọ̀ tèmi náà mo lè ti bá sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ mo ti jẹ́ kó mọ kí ni wọ́n ń pè ní ilé ayé mo ti jẹ́ kó yé wípé tí o bá ṣe ń hu ìwàkiwà inú dáàdi òun kù sí ẹ ó dẹ̀ ti gbọ́ gbogbo ẹ̀ pátápátá láti jọ sọ fún ẹ̀ ti gbọ́ ṣùgbọ́n bọ̀dá mi ẹ jọ mo fẹ́ fi nǹkan kan kún níbi tèmi àti tòkúbọ̀ pé sọ ọ̀rọ̀ yẹn dé ẹ jọ mo ń fi àsìkò yìí sọ fún yín wípé tí tòkúbọ̀ bá tó kú ìwà tó kù yẹ ká tó kù yẹ kẹ mọ́. bẹ́ẹ̀ni má ṣe o má ṣe o lárí ó ní kí àwọn àlùbáwò ìgbésà inú mi dẹ̀ dùn pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn ó ní tí tókun bàbá ti ti misbehave ẹni sá ipe ìwọ ni kí wá mú ẹ mú mi sá sókè àbí tókun bọ tó jókòó ìkànnì tókun bọ eléyìí torí tí n bá fi ọwọ́ ọ̀tún fà ó yẹ kí n fẹ̀ṣẹ̀ tẹ̀lé ni. àṣìlẹ́ ah, ah. bẹ́ẹ̀ má bẹ́ẹ̀ má bẹ́ẹ̀ torí ọlọ́run anyway ẹ yorùbá ní eékún alábàáhùn kò jáwá dájú pé wọn lọ ẹ àbúrò mi lẹ jẹ ẹ̀jẹ̀ mi ní ẹ nígbà nǹkan tì lọ́wọ́ mi mo gbọ́ gbogbo àlàyé tẹ́ ṣe and mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo dáadáa ti yín náà kò ní dìbàjẹ́ àwọn ọmọ yín á máa dùn yín nínú àní rí padà sẹ́yìn èmi ti dáríjì mo ti dáríjì tọkàntọkàn. Daddy, I'm not I'm very sorry. But mo ṣe ní nǹkan kan tí mo fẹ́ sọ. Okay. Tó bá mọ̀ pé o ní nǹkan tó fẹ́ sọ, tètè sọ ká yanjú ọ̀rọ̀ yìí after all ó wà lórí ìjókòó tí mò ń sọ fún ẹ̀gbọ́n wípé tó bá tún misbehave èmi ni kí wọ́n mú sọ tó bá wà lọ́kọ̀ ẹ o kí everything yanjú ah. Um, basically mo fẹ́ kí dáadé pe lọ́ọ̀yà wọn mo fẹ́ kí wọ́n fún mi ní ogun títí. bàbá eré yẹn ni mo jáde aláìkílẹ̀ fẹ́ fi lè ṣiṣẹ́ abẹ́sàgbọ̀n àbí kí ló ṣe ilé ti dọ̀tí. ẹ má ṣàn. ilé ti dọ̀tí ìwé ẹ̀kọ́ ti ṣàn kó tó mu wọlé gangan ọmọ kan tó ṣẹlẹ̀. ṣọ́ra àwọn ìwé tó wù yìí wíwé ah. ìṣèpọ̀ tó ìmá ẹ̀kọ́ rẹ lójú o gbà ilé iná wà lára ẹ̀ kó ká lẹ́yìn ọkọ̀ asin one two three four five kó ká lẹ́yìn ọkọ̀ tó bá ka ìwé tó lẹ́yìn ọkọ̀ kí ló ń pè ẹ̀ka ara ẹ̀ rí wàá tó wá ka àwọn ẹ̀ka ìdí ìdí lẹ́yìn ọkọ̀ wàá tó kà wà kọ́lẹ̀ tó bá ti ka ewé kọ́lẹ̀ ó ti ka ẹ̀ka kọ́lẹ̀ o gbọ́ ó ní nǹkan tí máa fi hàn ṣe. aláyé orí wà bẹ́ẹ̀ báyìí aláyé mo fẹ́ béèrè kankan lọ́wọ́ yín bí nǹkan tó bá rún mi ló jẹ́jẹ́ máa béèrè. ẹ kí ni. ah mo wo dọ́tẹ̀ pàmbí lánàá yẹn àná tí mo mú kọ́ọ̀dù mi wá báyìí mo dọ́tẹ̀ pàmbí ẹjọ́ ẹ sọ tuntun fún mi ṣé o ti dọ̀rẹ́ jìnnà. gbójújọ ẹ̀kan ṣo ló máa mọṣẹ́ ni ọ̀gbẹ́ni wọn máa kọ́ díẹ̀ díẹ̀ ọdún mẹ́rin wà lélẹ̀. àlàyé ẹ̀jẹ̀ nǹkan ṣe ìjọ tẹ̀ wá sílé nǹkan jẹ́ kébì gan padàn náà. wàá ṣó ṣe wọn mi rí. ẹ̀jẹ̀ ń ṣe wọn yìí. ṣé mo la rí. fẹ́ẹ̀ rí ni. olùwà ráyè gbogbo èrè iṣẹ́ wà lórí importance. àlàyé mi. Ah! máa kọ ẹ kí ni. má dà mí o. dà yín kẹ̀ má dà yín kí n kú ọlọ́run mi lè dà yín aláyé torí ọjọ́ tẹ̀ bá sí ń lé nì. bàbá bàbá ó dà yín tí ọlọ́run ẹ já mi sí i ẹ jẹ́ ìwọ bó ṣe ń lọ. o ti orí lè lu alẹ́ kò yẹ ẹsẹ̀ ṣùgbọ́n kí lè rọra wà lẹ́gbẹ̀ẹ́ rà mo rí pé lè rọra wà bíi mélòó ni ẹ. ojú mẹ́ta. pé mo sọ fún mo sọ fún kọ́sì ẹ wípé tó bá jẹ́ kó máa jẹ́ bẹ́ẹ̀ gbogbo nǹkan tá a fẹ́ ṣe fún tó bá máa gébẹ̀ gbóní pé gbogbo mẹ́tẹ̀ẹ̀ta máa ṣe kí ni oh ó máa gbéra. bàbá ẹ ṣe ń dáàbò lórí lánàá tẹ ń pọ̀ fún ọfọ tí mi gbọ́rí lẹ́nu yín láyé mi ó dẹ rí pé ń pidán lójú mi ni ọfọ yẹn gan pọ̀ tẹ́ bá dẹ̀ ṣí látàn òkú ẹ̀ tún dúró síbẹ̀ ni kí ló ń ṣẹlẹ̀ lọ́gọ́ bàbá. àìjá ah, mi o bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni agbára náà lọ́dọ̀ ọ̀gá tètè sí kọ́ṣẹ́ tí ó gà máa ní pé ọgbọ́n. ó ju agbára lọ ọgbọ́n ó ju agbára lọ ọgbọ́n aláyé ó ju agbára lọ Ọlọ́run sílẹ̀ ẹ jábì àìmọ̀ akọyọ̀ bàbá Ọlọ́run ẹ jábì. bí a ti bèèrè lọ́wọ́ bangolo tí lò. bàbá ẹ fi à ẹ fi yẹn lẹ̀ ó jọ yé eh, wa ni o. o ti já kò sí tó jẹ bangolo tí lò. ẹ gbàgbé mo já. adé fi bangolo tí lò gangan máa fi wọ̀nyí jọ kàn. ẹ fi yẹn lẹ̀ bàbá ẹ já mi ẹ jẹ́ mo bó ṣe lọ lọ́hùn. fún àwọn àfúnṣe tiẹ̀ ṣọmọ kí lèlú wà nílẹ̀ eléyìí tó wà nílẹ̀ tí mo fọkọ fi sílẹ̀ yẹn òun náà pè ní control kí ni mo pè kí ni mo pè control eléyìí olóńgbà right. ah ẹ ò dáa eléyìí ń gbá left. eléyìí olóńgbà left. ọlọ́run mi kú. o bó ṣe wà yìí kò sí bó ṣe lè wù kó control yìí ló fẹ́ bá níṣẹ́ kí Dangote kò débi tí bá bá Dangote sọ̀rọ̀ bí mo ṣe bá kọ́sì sọ̀rọ̀ tí mo sọ fún yín pé tó bá máa rí bẹ́ẹ̀ àwọn ìyá mẹ́tẹ̀ẹ̀ta wa gbéra àbí bẹ́ẹ̀ kọ́ ṣó ti yẹ bẹ́ẹ̀ ṣoré lèyí tí mo mú dání òun gangan la ṣe rí ibẹ̀ mo kàn ń pè nǹkan tí mo rí ni o àṣàbùrà lẹ́bi láàbì ló bí nígbà òkè ìwé kan pé tí mo rí yé paripa eléyìí gangan ni bá ṣe rí ayé ṣọkí lè ní control mo àwò lọ́wọ́ yéè bàbá ó gbéra. o ò tí ì kà tán o tún ni. ó gbéra sọ. wọ́n bí o tún ti padà lọ. abẹ́ẹ̀kọ́ ṣé wọn kí kò sí báṣìírí lórí ẹ̀ tí mo fi ṣe yẹn mo á fẹ́ fi báṣìírí ṣe ń sìn ó ní. kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o ẹ̀yin ìyá tó bá wù yín bẹ́ẹ̀ kí mẹ́tẹ̀ẹ̀ta kó gbéra sọ yé paripa aláyé ńlá O gbé ẹwẹ gbéra pa ni ó fẹ́ jáwó pa ni ọlọ́run kọ́sìmì asanwó pa ni asanwó dọjọ́ kú ẹ̀ ọlọ́run ẹni kí n máa kà lẹ́yìn kọ̀ọ̀kan kí n mú ní mú ṣe kẹ́ka ẹ̀ ẹni fẹ́ tó ní kí n kà tó bá kà tó ń kọ́ ẹni kí n ṣan. tó mọ̀ ẹ sọ fún mi iná níbo ni wọ́n ti gbọ́ pé wọ́n ń ṣe ewu ẹ̀ ẹ́ ṣé wọ́n pín ogún lójú ológun ni àbí kí ìdí sọ fún kí kí ló ṣe ọmọdé yìí ná. mọ́mì mọ́mì for crying out loud it's my entitlement please let me enjoy it it's my eulogy it's my hair time mọ́mì allow me now ah mọ́mì ìgbà ogun ni má kú òní kú dáàdi wà láyé wọn sí láyé èmi náà sì nìkan lọmọ tọ́bí so please allow it. Ah, lẹ́nu tẹ́ tó pọ̀ bí ó ṣe wọ́n fi ṣí ẹni kí ló sọ̀pọ̀ láti ṣiṣẹ́ owó tiẹ̀ fúnra lára ara ẹ ẹ kí ló sọ̀pọ̀ láti ṣiṣẹ́ ẹgbẹ́ tiẹ̀ fúnra ẹ. mọ̀mí mọ̀mí advanced age lawa mọ̀mí get used to it get used to it. Is that coming from you? kí get used to rubbish. Daddy, come, my Welcome, Daddy. How are you? Fine, I come. You know, Daddy, love animal. I know. Eh? kí ló dé tó ń gbélé mi gbóná wọ́n ń tọkún bàbá àdámà náà ló ń bẹ̀rẹ̀ wọ́n ní tọkún bàbá ó mọ ipe àbíjọ yẹn kò yé lọ ọmọ kan ṣo tọ́lọ́ ti fi jí nǹkẹ́ wa ó tún gbélé mi gbóná àmì mi ò láìkẹ́ ọ mi ò láìkẹ́ ẹyọkan ni mo bí náà nìyẹn tó ń ba ayé wọn jẹ́ ẹyọkan ni mo bí yẹn náà tó ń ba ayé òbí jẹ́ nìyẹn ìjọba rẹ ti ń kẹ náà lákẹrẹ àkẹṣìdì kò torí ẹ kò di méjì. Wọ́n ló mọ̀. Tókùnkùn, màmá dáyé ẹ lóhùn. You know I love you. I love you too, Daddy. So gbogbo nǹkan tó béèrè fún, òun ni mo jáde lọ fún mọ́dẹ̀ ti ṣe. Oh yes, and mo ti lọ sọ́dọ̀ lọ́ọ̀yà mi. In fact, lọ́ọ̀yà mi ti tẹ̀lé mi wálé. So àwọn nǹkan tó sọ pé o máa ṣe, eh, lọ́ọ̀yà. Sir ṣàlàyé fún tòkunbọ̀ àwọn nǹkan tó bá fẹ́ àtàwọn nǹkan tó sọ kó máa sáré aláyé kí ni abirú ìdọ́jẹ́sì burúkú wo lélẹ̀. Sister Tokunbo, congratulations. You know you have a loving and compassionate father. Ṣé rí gbogbo portion yín nínú gbogbo ogún tán ní wọ́n ti ṣàlàyé fún wa bí tí ń ṣe máa jẹ́ níbẹ̀. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ẹ̀yin nìkan ṣoṣo lọmọ tí wọ́n bí. In fact, all you need to do is pay ẹ máa tẹ̀lé mi lọ sí Shimbaza. Ẹ náà document kan tẹ fẹ́ sign in agreement with what your father wants. Congratulations once again. Sharp sharp ó oh, ṣàbràbrà ọ̀rọ̀ yẹn na serious matter ó oh, ṣàbràbrà. Bí mo bá jọmọ Dangote, ó ṣe mí lọ́mọ Ọ̀tẹ́dọ́lá, ó jẹ́ mi lọ́mọ Sàràkí, tàbí mi lọ́mọ Adélékè, máa náwó bí ẹlẹ́dà ju débi yóò. Fifty billion for my account, ibi tí mo bá jayé dé, ayé á mọ̀ pé mo jẹun. No dolly, no doggy sharp sharp ó ṣàprapra ọ̀rọ̀ ye na serious matter ó ṣàprapra. ṣàprapra ṣàprapra bó tún wù ẹ́ o lè ṣàpropro orí tamak la wà ṣó mọ̀ owó nìkan ló lè ṣe tó bá lè gbé pósí wọlé kanlẹ̀ sínú club àwọn ọmọ bẹ̀ẹ̀ tá gbé fún ẹ. no dolly no doggy sharp sharp ó oh, sharp rárá ọ̀rọ̀ yẹn na serious matter ó oh, sharp rárá. akọ̀ tó lóun ò gbọ́. ẹ bọ́ sí ẹ̀ kó sharp rárá. tó bá lóun ò ṣe nọ́mà. ẹ bọ́ sí ẹ̀ kó sharp rárá. tó bá ṣe bí ọmọ sèké. ẹ bọ́ sí ẹ̀ kó sharp rárá. tó ṣe bí ẹni tí ò rí ta. ẹ bọ́ sí ẹ̀ kó sharp rárá. tó bá ṣe bí ọ̀gọ́rọ́. ẹ bọ́ sí ẹ̀ kó sharp rárá. bíṣẹ́ yẹn ò yẹ mọ́ tó ń ṣe bí àsè. ẹ bọ́ sí mi délé ló sọ pé. ẹ światło zabrata. Um, oh, oh, you're welcome. Thank oh. you. Thank you. Please, can I see your manager? Manager. Mm -hmm. Manager wa UK. Okay. Oh, good morning, madam. Oh, hi. Good morning. Good morning. Ẹ fẹ́ rí mi. Ṣé ká lọ sí ọ́fíìsì mi No, no need. I just want to make some inquiry because um, I feel I shop on Biba. All right. Um, mo fẹ́ mọ̀ ni láàrin two three hours ìlú lè máa ń panu store in. ẹ má bẹ̀rù madam She could see any problem. not at all kò sí problem mo kàn fẹ́ anyway um, béèrè time you man determine it tí a but to answer your question láàrin time just yẹn a máa two to three hundred thousand naira. That's um you're saying approximately five to six hundred? Okay. If we are mi lájọ wá shop and they are right outside. Mo máa bọ́ tán sìn, mo máa lọ pè wọ́n wọlé. Tí anybody in the store at this moment. Yes, because we'll be shopping for two hours. Could it make sense come and buy a jọ She's shopping Papa. Do you understand me? And um, for that, we're going to be giving you one million naira. One million naira? Yes. <laughs> one million naira within two hours? Yes. And that's not for the shopping. Okay. Go ah. more shopping, Rara. So ah. I'm going out now to call my friends, and when we come in, we want this place cleared. You mean you're doing that right now? Right away. Uh, just give me a minute. A minute. She, Emma, lolly, ẹ má bínú ẹ máa ní láti fún wa ní time díẹ̀ kí iye bá wa jáde a ṣe àwọn kan ní wa ẹ má bínú ẹjọ. time. Hmm, kí ló ṣẹlẹ̀ just like two to three hours ẹ má bínú. <laughs> what rubbish must you do it now ṣé no no no no no ṣé ẹ mọ̀ pé ẹ fẹ́ ṣe nǹkan kan tẹ́lẹ̀ ni. ẹ má bínú ọkàn ẹ wo. ẹ wò no matter what máa ṣọ́ọ̀tún kí n tó kù mi. Hmm? madam mo ti bá yín tí ẹ bá fẹ́ gbọ́ ẹ máa implicate ara yín ẹ drop ọjà tó wà lọ́wọ́ yín sì kẹ́ jáde ẹ jọ̀ọ́ ẹ má bínú please can you go out please please. good now i know your plan ẹjọ́ yín dẹ̀kọ̀ o àwa tá à ń patronize yín ni kí ni gbogbo insult yín sìn. ẹ mo ń bọ̀ ṣé o rí nǹkan tó ṣe. má bínú please ah, ah, i'm so sorry i'm sorry. no no i'm sorry it's not your fault. Okay? má it's not your fault. Sorry. No, no, no, no. Ẹ jọ̀ọ́, ẹ má bínú. Ẹ bá mi drop àwọn ọjà yìí. Ẹ bá mi thank you, thank you. Ẹ bọ́ sí ta, ẹ bọ́ sí ta, ẹ bọ́ sí ta, ẹ má bínú. Wọ́n mi lọ nira. Má mi yàrá èyí sọ. Kò ṣàprápra, ọ̀rọ̀ yẹn na serious matter. oh, ṣàprápra. Bí mo bá jọmọ Dangote, bó ṣe mi lọmọ Ọ̀tẹ́dọ́lá, bó jẹ́ mi lọmọ Sàràkí, tàbí mi lọmọ Adélékè, máa náwó bí ẹlẹ́dàá ju Davido. Fifty billion from my account, ibi tí bí mo bá jayé dé ayé á mọ̀ pé mo jẹun. nọ́dọ́lì nọ́gọ́gì sharp sharp ó oh, ṣàprapra ọ̀rọ̀ yẹn na serious matter ó oh, ṣàprapra. ṣàprapra ṣàprapra ó tún wù ẹ́ o lè ṣàprapra. Mama! Mama lọ́gọ̀! Ilé ọkọ̀ ó ṣe fọ́fọ́. Ó bá ti ṣe fọ́fọ́ ti ṣe fọ́fọ́. Ilé ẹ̀dẹ́gbọ́ mọ̀. Ó yá àwọn ọ̀dàgbà dùn. Ilé ìyá láyà. Àwọn ọ̀rọ̀ ọ̀sán ọmọ lọ́gọ̀. Jayé ẹ̀ ló yá jẹ́ kọ́ mọ̀. You're welcome. You're welcome, madam. 只是我们别说嗯。理由让我让着就放着点，把它挂着。喂，啊喂，吴老师。嗯，爷爷。啊。啊，我爷爷。嗯。The cost, right, right. Um, Shadi, Bola, mi ò rí nǹkan tí mo fẹ́ madam will ẹ wo káàkiri aláwọ̀ kan tó fine aṣọ oríṣiríṣi nǹkan tó fine dáadáa. mo ti wo perfume ni mo actually fẹ́ No, náà bọ́ tó bá dé perfume I ò rí ní store ní but the other branch wa any perfume àti any other thing tẹ́ bá tún but at least early check around kẹgbẹ ra around, kẹ́ tó lọ. ẹ bóyá ká kúkú lọ síbẹ̀ lọ bá wọn rà. ah no no no no no madam madam ẹ jọ̀ọ́ bá mi bá wọn sọ̀rọ̀ kọ́ra mọ́nà two things ẹ má gbàgbé pé mo lé àwọn kan jáde fún yín. èyí ò ń ṣe big deal tó bá ti lóun ò fake or fake. No, no. I could disturb one million ti yẹn. Eh. Oh. ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ẹ fún mi pos. no ìwọ ọmọ lọ́nu mọ́tò Okay. Give me the POS right away. Uh, thank you. Thank you. Ah, Tukubo, Mama. Ah, God bless you, boss lady. You get me to fẹ́ rí Ah, mo máa rí post sí on IG oh, No, shout proud proud mama. Orí ẹ̀ wà bẹ́ẹ̀, ó dáyọ̀ mọ̀ ó mọ̀ mi. yes of course i do ẹni tí wọ́n mọ̀ yóò mọ̀ yóò ṣá prapra. ó ṣàná máa. ṣé ìwọ náà wá ṣọ́ọ̀fù mi ni. èmi náà kàn kọjá ni mo rí rí báyìí ọmọdé tí wọ́n fi ṣé mi máa ẹ̀ ọlọ́run. Ah, ok manager manager ẹ jọ wa. madam. ẹ jọ bá mi fún ní gbogbo nǹkan tó bá fẹ́ this man ìwọ eh? eh, gbogbo ọkọ ah, tó bá fẹ́ sọ ọmọ Ọlọ́run ah, god bless you. Ah, owó wà lẹ ṣe bí bọ́ọ̀lì eléyìí. okay come here right away. all right all right ṣapra pra god bless you. Yeah. mama ejo ṣe mathematics ofi. Show me your friend and I will tell you the kind of person you are. Fọ̀rẹ́ rẹ̀ ò ní kí n sọ irú èèyàn tó jẹ́ ẹgbẹ́kẹgbẹ́ ó máa ìwà rere jẹ́. lékeleke <laughs> báwo ni ẹ pẹ̀lẹ́ kújọ mẹ́ta jókòó jókòó jókòó ṣé òsì á rí ẹkẹ. àwọn ni mo observe tí mo ní pé kí n bá. kí nìyẹn. torí yorùbá sọ pé ó ń bọ̀ ń bọ̀ àwọn láǹdẹ̀ẹ́dẹ̀ ọ̀rọ̀ sísá tó kún bọ̀ these days ti go viral gan kò dẹ̀ portray family wa mọ́ kó má jẹ́ pé àwọn ọlọ́mọ lọ spoil image wa o. Ah, ah. Tókunbọ̀. yes sir. níbo lẹ ti ríra because ó ti pẹ́ díẹ̀ tí èmi àti ẹ̀ ti jọ fojú kanra wa o. Ah, kò sí nǹkan tí sísá Tókunbọ̀ bá ṣe láyé tí ẹ̀ ní bá pàtàkì social media. bẹ́ẹ̀ ni wọ́n wọ̀ press everybody ní tọ́bárago wọ́n á post ẹ̀ tó bá ra bàtà wọn á post ẹ̀ wọn á ní made in Italy ní kò sí nǹkan tó lè ṣe tó wà hidden gbogbo ayé ló máa rí wọn wá sọra wọn di ọmọ búrò láyé wọn sọra wọn di celebrity àpàgbàgbọ sórí social media ìyẹn Tòkunbọ̀ bẹ́ẹ̀ ni sà ó ní ẹjẹ́ kí n fi hàn yín. mo dáràn Tòkunbọ̀ ló ń tú ọtí lé àwọn èèyàn lórí báyìí kẹ́yìn bọ́sẹ̀ ṣe èyí tó dẹ̀ kéré jù mú àwọn tí eh. kò lè less than hundred and forty thousand naira. are you sure. bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe káàkiri ọdún tó ṣe wọn káàkiri yẹn. Ah! ẹ tún amọ tó fọ́ ní yìí sá wọ́n ní àwọn wá ọmọ ọ̀dọ́ tó máa jẹ́ òyìnbó tó máa ṣe lábẹ́ àwọn. ìyẹn tó kù lọ́dọ̀. bẹ́ẹ̀ ni sá. Um, sórí ibi tí o sọ̀rọ̀ dé àti ibi tó sọ dé gbogbo ẹ̀ ti yé mi èmi fúnra mi màá mọ ojú tí màá dọ̀rùn lásìkò abẹ́ta sà but nǹkan tẹ́mi kọ̀ rò ní pé tó bá jẹ́ pé nǹkan tó ń ṣe yẹn wọ́n máa ba orúkọ fámìlì tiwa jẹ́ ni surname tó jọ pa àwa àti wọn papọ̀ hmm. bóyá kan kúkú yìí tẹ̀ kọ́ ló máa jọrò bàbá wọn. Eh, lékè ó ti yé mi ìwọ máa wọlé mi náà gbé ìgbésẹ̀ lórí ẹ̀ kò ṣe kò ṣe kò ṣe mo dúpẹ́ o ẹ̀gbọ́n mi ẹ wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe tákan ni máa wò níran o ẹ wò ẹ jẹ́ kí n sòótọ́ ọ̀kan fún yín ṣe ẹni tí ọ̀rọ̀ yìí bá délẹ̀ tán ẹ ó máa kọ ẹnìkan ju ẹnìkan lọ o ẹ jẹ́ kí n sòótọ́ kan fún yín ṣe ẹni etí mi yìí ó ti kú káàkiri ìgboro ní ìwà tó kù díẹ̀ káàtó títòkùnmọ̀ ń wù lẹ́yìn tí ò dáa tó ẹ wá ẹ jọ ṣé tòkùnmọ̀ fẹ́ sọ ara ẹ̀ di omi nínú ọkùnrin tó fi ń hùwà tí ò dá báyìí okay fine òun lẹ́yìn náà ń wò lórí fóònù ẹjọ́ ṣéwà tó ń kú yìí ṣe ò dá báyìí ṣéwà yẹn bójú mi. sórí ọ̀rọ̀ tó ń sọ kò tọ́ sí ẹlẹ́nu rárá bẹ́ẹ̀ ni nítorí pé ibi ló jókòó sí lọ́jọ́ náà lọ́hùn tí wọ́n ń sọ yìí pé tí Tòkunbọ̀ bá tún rìpíìtì àwọn ìwà tó ń hù ìwọ ni kí wàá mú ó yẹ kí n kó akọ̀ọ̀sẹ̀ lọ́wọ́ báyìí kí n dẹ̀ máa mú ẹ lọ sí station but jẹ́ ká gbìyànjú ti sẹ́gbẹ́ kan sórí kò sí nǹkan tí tòkù mọ́ ń ṣe ìgboro tètè wà yìí ò tí ì bọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ là ń gbọ́ wọn kí la fẹ́ ṣe sí i alẹ́ àná alánà yìí èmi àti yẹ ó Instagram yìí láti wá gbogbo píṣọ oríṣiríṣi gbogbo ẹ̀ làwọn ní Instagram tó bá rí bó ṣe ń fọ owó tó náwó bí àpá bẹ́ẹ̀ nígbà òun tẹ̀wọ́ ó kàn ṣe owó yàrá àdúgbò ti sẹ́nu báyìí ọmọ níbi ni ọ wọ́n kí ni a ti ṣe sí kí ni kí n ṣe tó kún bọ́ tó rí yẹn ìkà ni yes tó kún bọ́ tóun ò bá ń ṣèkà kí ló tún fẹ́ kí n ṣe fóun bẹ́ẹ̀ skul ni mo rán mo fi ẹsẹ̀ lélànà ọlọ́run kí ló tún fẹ́ kí n ṣe fóun kí ló fẹ́ kí ìyá ẹ̀ ṣe fóun kí ni ó ń ṣe fún ọmọ tá a ti ṣe fún ṣé nítorí pé òun nìkan la bí mi sọ fún mi ṣé nítorí pé òun nìkan la bí kí ni nǹkan tó tún fẹ́ ká ṣe fún òun mi ò ti sáàfù nǹkan tí tó kún fún ṣe fún mi kí ló tún fẹ́ ká ṣe fún òun lábí. ẹ wo bàbá ọkọ mi ṣé mi ti mọ nǹkan tí n bá sọ àbí títí tí ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun ní sísọ ṣẹ́rí tá a bá ní gbélé yóò sì wà ní social media ti sú mi aago mọ nǹkan tọ́lọ̀ ń ṣe fún un ọlọ́run má fọmọ̀ ṣe pàṣán náà yàn ni yorùbá sọ pẹ́lẹ́ tá a bá rí láàmú lójú tó kú mọ́ tá à ń sọ̀rọ̀ ẹ̀ bí mo pé kò kí n gbé kọ́ ṣé bẹ́ẹ̀ ni tí wọ́n bá rí ni wọ́n máa sọ pé kò ń tiẹ̀ tó pé kò ń bá sọ̀rọ̀ ẹ́ kúrò ẹ ti sú mi mo dẹ̀ ń gbàdúrà kẹ́ máa wo mo ń gbàdúrà o. ẹ wo tọrọ bá rí báyìí a máa máa gbàdúrà sí ọlọ́run ọba rẹ̀ kó bá wa kó sí tòkunbọ̀ nínú kó lọ́n bá wa yí padà sí rere bẹ́ẹ̀ ni àdúrà lọ́rọ̀ ẹ̀ gbà. ẹ màrí àdúrà wo la ti gbà láti gbàdúrà gbàdúrà ẹni náà ò wá ṣe o ọ̀rọ̀ tòkunbọ̀ ti sú èmi mo mọ̀ pé bó pẹ́ bóyá ọlọ́run á gbàdúrà wa ọlọ́run á gbàdúrà wa ó ṣe gan ni rabi.

ẹ ṣeun ẹ ṣe àdúgbẹ́sà ẹ ṣe gan o. Anyway, bí mo ṣe ń sọ̀rọ̀ mi lọ ó lè yọ ọjọ́ tí mo ti sanwó ẹ̀ sí bí báyìí gbogbo nǹkan tó dáa tó dáa ni mo ti ṣètò ẹ̀ sílẹ̀ fún gbogbo orí. máníjà owó ọjọ́ mélòó ni mo san lẹ́ẹ̀mí. wọ́n ti sanwó two weeks. So... ẹ ṣe tó túmọ̀ sí pé anybody lè máa wá bí láti sìn títí di two weeks ẹ̀ẹ́dẹ̀ máa máa jọ fún mi gbogbo nǹkan tó bá wù yín ni kẹ́ máa béèrè fún gbogbo ẹ̀yin mo ti sanwó ẹ̀. anyway kí tó proceed send off ni mo wá ṣe níbí lẹ́nu torí pé mi ò rẹ́dì láti padà wá sí mímọ́ for now. níwà manager ẹjọ́ ẹ bá mi sójú ẹ̀ báyìí. ẹ wọ́ lọ. ẹjọ́ kí lorúkọ àwọn ọmọdé gàgù ìtọ́jú kò síbi àwọn olóòórùn onídọ̀tí àwọn aláṣọ tọ́kì ọlọ́ládé mr money àbíkílẹ̀ ń pè é. Mrs. Yolosi ẹ jọ̀ọ́ mo ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ wo mi ò fẹ́ rí wọn bí wọn ó yẹ lọ sọ fún ọkọ kọ́kọ́ step out. wọ́n wúwo ọ̀rẹ́ mi wá fún stress jẹ́ kí n bẹ̀rẹ̀ sọ fún mánéjà ṣe gbọ́n tó ń sọ ṣe é gbọ́ ẹ lọ sọ fún àwọn olóhùn tó jókòó pé kọ́ jáde kúrò níbí. ẹ sọ mọ owó gbogbo ìyá ọgá. ní kí ni ṣé ká tó padà ní. ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn ó yá yá gbéra. Kí ni mo fẹ́ ṣe ẹjọ torí ọlọ mo pẹ ṣe fi ní ọjọ́ nìbọn ẹ má bìí àwọn kọsítọmà yẹn ní ẹjọ mo try láti please everybody ẹjọ ṣàpẹrẹpẹ ẹjọ torí ọlọ. oh so yẹn ni pé wọlé bẹ̀bẹ̀ ìwọ lè wá sí ìbàlẹ̀ nìkan máa dáwà dúró kó máa bẹ̀ wá àbí pẹ̀lú ọdún bó ṣe embarrass wa ń jọ yẹn because of that stinking lady. ẹ má bínú sọ ṣé rí ọjọ́ yẹn orí mi ò pè ní mi ìmọ̀ kan tí mo ṣe kan tí mo fẹ́ jẹ ní ò jẹ́ kí n gbọ́n mo mo ti realize mistake mi jù. mo máa ń dá ọ láàmú náà don't disturb us now. nǹkan tó tún wọ́n gbọ́dọ̀ tó ń jẹ yẹn ni kò jẹ́ kó gbọ́ stick to it now don't freaking stick to it. exactly bẹ́ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ mo gbọ́ pé ṣàpárápá láwọn ni wá sí klọ́ọ̀bù àmọ́ tó bá dẹ̀ ti wá kí ni mo fẹ́ máa jẹ èèyàn kan bí ẹgbẹgbẹ̀rún èèyàn ni wọ́n tó bá tún lọ́ máa káwọn èèyàn dá nílé ẹjọ́ nílé ẹjọ́. ẹ lè jẹ yẹpẹ ni àbíṣe kò sí yanrìn iwájú ọ̀dọ̀ yín tẹ́ lè jẹ <laughs> ẹjọ́ yìí kọ̀ so ẹ̀yin tí ẹ mọ yìí àwa no so ẹ mọ yìí wa lẹ́wù wa bẹ́ẹ̀ ṣe wù wá jọ yẹn ẹ̀yin paná mọ́ wà lójú torí ta ni no torí ta ni ẹjí òmòyàn náà ló fi yàn ṣeré ṣọjọ́ wà lọ́wọ́ yìí ni lẹ́yìn bá ní àìdí ẹ̀yẹ tèmi ní ní ọwọ́jọ́ yẹn tí mo fẹ́ ná ni ẹ ní wùwà òṣì tẹ wùjọ yẹn èmi tó yẹ pé mo ti pe self-made mo ti pa bọ́ọ̀lù mo ti pe Davido ah ṣínà fẹlẹ kó ó ń bẹ̀rẹ̀ pé tòkú bọ̀ mọ́ ń bọ̀ jẹ́ wá bọ̀ pẹ̀lú ẹ ẹ wá ti bálabàla lọ bẹ lẹ́dàá yín mẹ́ ẹ má bá mi sọ mẹ́. ọmọ ẹni ṣe rẹ ọmọ bẹẹ bó tiẹ̀ fi sílẹ̀ ẹyin wo bó ṣe ń ṣe àánú ẹ ti ṣe mí ó dàbí kó ti realize mistake ẹ ṣé ká gbójú bẹ. àánú ẹ̀ wo ló ń ṣe ẹ kí ni àánú ẹ̀ wo ló ń ṣe àwọn ilé wọn mọ̀ lọ́rọ̀ náà ni wọ́n máa ń ṣe nìyẹn ó ti tó ṣá máa lọ. ó ti tó àná máa lọ. it's okay máa lọ ó ti gbọ́. ẹ má ṣe náà ni ẹ má dáwọ́ fún mi ẹ má fa mi ṣe irú ẹ̀ mọ́ o ẹ má fa mi ṣe irú ẹ̀ mọ́ o ẹ bá rí mi kí lè máa sọ ó ṣàbùràbà ó ṣàbùràbà ó ṣàbùràbà ẹ jọ ẹ go ẹ ṣe ọmọ ìṣẹ́jú ẹ ṣe. bí mo bá dánmọ Dangote ó ṣe mí lọ́mọ ọ̀tẹ́dọ́lá ó jẹ́ mi lọ́mọ Sàràkí tàbí mi lọ́mọ Adélékè ah, wọn náà ẹlẹ́sà ẹ eh, ah Baba bísí díẹ̀ o ẹ máa kó tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n sáré bá yín gbé fún fún ẹ máa rẹ̀ ẹ wọn bá yín sọ̀rọ̀ wọn á explain nǹkan tí ó máa ṣẹlẹ̀ fún yà.

wọ́n láwọn máa gba two point five million káwọn tó lè gba àdúrà ẹ̀yìn àmọ́ fọkàn balẹ̀ gbogbo ẹ̀ pátá ló ti níyànjú ẹ máa sọ fún Kọ́lá lẹ́sìn abámi fún ẹ ní kinní tó máa ń san owó àwọn ìyá sí ó dáa o jẹ́ kí n gbé e fún Kọ́lá padà ó dàbọ̀ ẹ lọ ń so ẹ máa bá yín sẹ̀ǹdẹ̀ ẹ ok all right. I want to go to wọlé. Yeah. jẹun jẹun jẹun. náà lọ mú ẹ kọ́ lọ kó epo lọ kọ́ la sóhùn lọ bu fati fún ẹ látẹ̀yìn alfa kí ló ń ṣẹlẹ̀. kò sí ẹgbẹ́ tó ti ní kásìrì àpè David àwọn méjì mọ nǹkan tó máa ṣe ah. ti ẹ̀ ń sìn eléyìí ò eléyìí kẹ kò lè gbà mí ten minutes ìmọ̀ràn tó ṣẹlẹ̀ iná kíní yóò jò ah wà á dáná sí o. kó máa gbọ́dọ̀ kú. wà á dáná sí o wà á dáná sí o. mọ́mí ṣẹlẹ̀ ṣọ́ọ̀pù ìdádé lọ́ọ̀bù ọ̀ṣà. wọ́n ń lò ó pátọ̀ fàtìrí fúnra ni mò ń mọ́nítò ẹ̀ ṣàdédé ló kàn complain láìláì náà pé òun fẹ́ máa but overnight kílẹ̀ tó mọ bí ó ṣe lọ́wọ́ complicated ẹ̀ reason tí mo ṣe ìpè yìí láàárọ̀ ni pé kẹjọ kẹtẹtẹ máa bọ̀ kẹ bá mi attend sí but ó ń lò ó àpọ̀jù ìrúdádì ló fà á tí wọ́n fi break down bẹ́yìn but mo máa prescribe àwọn nǹkan fún yín tẹ́ bá ti ń fún un bí mo ṣe sọ fún yín ìrúdádì máa wà okay daddy will be fine ẹ má wọrí. ṣé ẹ jẹ́ sí dánilójú pọ̀kọ mi máa wà ráì. ọlọ́run afúnra láti ẹ má wọrí. ẹ ṣàfọkàn ara ìbàdàn ẹ pẹ̀lú ma ẹ tó tọ́jú ọmọ ọ̀rẹ́ ẹ ṣé o mo dúpẹ́ o. mo ṣàlùyẹ. Hello, Tòkunbọ̀. Hello, mommy. Ṣé Tòkunbọ̀ ni mo bá sọ̀rọ̀ yẹn? Yes, ma mi mo ń sọ̀rọ̀ ma. Ọlọ́run máa ṣe wò. Mo gbé kọ́ọ̀lì mi. Tòkunbọ̀. Kí ló dé tí mò ń pẹ̀ látijọ́ yìí? Kó o gbé kọ́ọ̀lì. Wọ́n mi ẹ̀wò ẹ̀wò ẹ̀ sọ nǹkan tẹ bá fẹ́ sọ ẹ̀ dáhùn. Kí sọ nǹkan tí bá fẹ́ sọ? Ọ̀dà Tòkunbọ̀ wálé o fi ọlọ́run bẹ́ẹ̀ kó wálé wá yọjú sí bàbá ẹ̀ o ara bàbá ẹ̀ ò yá o. ó wà lọ sí even as i speak gbogbo mọ́dẹ̀ ṣe ń tọ́jú ẹ̀ ariwo ẹ̀ ló ń pa kọ́ máa ń pètò òkun bọ̀ kọ́ máa ń pètò òkun bọ̀ fún ló ń wí. dókítà ọ̀dẹ́ ti sọ ó ní tó bá ti rí ẹ ó lára ẹ̀ máa yá wá yọjú sọ́kọ mi mo fọ́ náà bẹ́ẹ̀ o ọmọ ò ní dààmú ìwọ náà ṣàánú mi o ẹ wo mọ́ mi mi ò ráyè nsìn mi ò ráyè láti wá yọjú sí wọn for now mọ́ mi ẹ tọ́jú wọn kò sí nǹkan tó máa ṣe dáàdì àti ah, bá ráyè máa wá sọ́dọ̀ mú mi sọ fún bọ́sílẹ̀ wí ẹ wo nǹkan tó ń ṣe oníkálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni nǹkan tó ń bá mi sìn ó kọjá nǹkan tẹ́ ń bá mi sọ yìí mú mi. n tí ó ń bá mi kọ́ ló bá ìwọ. tó kù wọ̀ ọ̀daràn tí wọ́n ti kọ́ kọ́ lọ nílé. Hmm. kò yí ọmọ ilé yìí pé ẹni tó bá sọ ilé nù àpòyà ló ní tó ń sunkún. aláyé gan ti pọ̀ jù wọn ò ní mọ nǹkan téèyàn ń go through wọn á kàn máa pèyàn pèyàn pèyàn pèyàn pèyàn. òun mi fi mí lẹ̀ nǹkan tó ń ṣe oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ o. Èmi kan kí ló ṣe mí? Ẹyin ni Ọlọ́run. I'm really mm. sorry. Má kan ló dá mi dúró lórí system jàre. Má kan ló dá ẹ dúró lórí system. Ọlọ́run yẹ kó sọ pé ó tó bẹ̀rẹ̀. Mo fẹ́ wo mo mí ilẹ̀ gan-an mi ṣeré. Ah, ah. Bẹ́ẹ̀ ni. Kí ló lè tó yẹn? Mo ní kẹ́ má bínú mo mọ̀ pé mo dá yín dúró mo dẹ̀ tún apologize. Ok, ẹ má bínú lẹ́ẹ̀kan sí o. I'm sorry ma. <laughs> Má bínú mo rẹ̀ mi. Ọ̀rẹ́ tí ẹ dúró náà tó kù mọ́ ń kàn. Ó tọ́ bàdé. Ó ti ṣe díẹ̀ tí mo ti rí tó kù mọ́. Ṣé yóò wà òkè ṣá? Tókunbọ̀lẹ̀ ní èjì pèlè fi dà lálẹ́ garaga. Ah. Ah. Tókunbọ̀ wà lè kó lè jáde mọ́fọ̀ náà. Ah. Bẹ́ẹ̀ ni oh. ilẹ̀kùn ti mú lọ́wọ́. Bẹ́ẹ̀ ni Tókunbọ̀ ti broke. Iṣẹ́ àdèmọ́rú lifestyle tó máa ń live is very expensive. Tó bá lè jáde, ó máa ń náwó So kò lè jáde for now. Ẹ kí wá ló ń ṣe? Kí ló fẹ́ máa ṣe? Ó wojú Ọlọ́run ni. Àbí? Ẹ ìyẹn ó ṣá pàràpàrà náà. ó ṣá nǹkan kan mọ́ sí yẹn kò ṣá púrúpúrú. ṣé ó serious tó yẹn ni. túnbẹ̀ kò ṣe serious. mo lè ní nǹkan tí mo lè ṣe o as in i can help to pull her out mm-hmm. but that is tó bá ṣe náà wọ́n change díẹ̀ kan lọ́wọ́. help to pull her. ṣé o dẹ̀ ṣọ́ọ̀bù gbogbo tó sọ. àbí ó ló dáwọn èèyàn kan tí mo máa mú lọ tó yẹ pé wọ́n máa jẹ́ kó rise padà ó máa boom up padà. yes ló bá rí bẹ́ẹ̀ tí wọ́n ti délé báyìí wọ́n sọ fún ọ. ó bẹ́ẹ̀ ta kó sọ fún ọ. ṣé jọmí lójú òun fẹ́ help ẹ̀ tó lè ṣe nǹkan ọ̀hún. of course ah ah ó bẹ́ẹ̀ ta. kì í ṣe pé tó bá ti délé mú fóònù ẹ̀ sì sìn kò gbìn ṣé o mọ̀ pé àyípadà tálíkà ló ṣe gbọ́ ni tolówó ò dáa rárá ẹni tó ti ń fún ni tẹ́lẹ̀ tó máa dẹni ta máa dáwó fún ìyẹn ò dáa o tó bẹ́tà kò pè é sìn. ẹ fún mi fóònù fún mi fóònù fún mi fóònù. then ṣáà lè máa pè lọ́nu mọ́tò gan-an. jọmí lójú ibo kí ló tó wá ń ṣe báyìí ẹ eh, bọ́lá sọ fún mi kó sọ pé àwa wá dà yìí nù nígbà tó ń ṣá prapra lọ́dọ̀ mi láéláé ni mo ṣe máa ṣe bẹ́ẹ̀ fún ẹ ó kàn mọ̀ pé mọ̀ táìmì ọmọ èrò ti pọ̀ ju èèyàn kan àtẹ́sí oríṣiríṣi èèyàn ni níwọ̀ tó ipa àtijọ́ wà tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ mi ì lè ṣe bẹ́ẹ̀ yẹn fún ẹ. òun má dá bọ́lá lọ ìyẹn ti lọ it's a past issue then bọ́lá explain àwọn kankan fún mi pé o ti broke gan ìgbà tó sọ̀rọ̀ yẹn fún mi i was really really amazed because mo rò pé odidi ti kò bọ̀ tó ti ń rówó ná tó ti mọ́ ń gbòòrò tó yẹ pé màmá láyé ni mo rò pé ah wọ́n tó kún bọ́ ṣe máa kó o tí mo gbà yín ni mo rò pé ó níbi kan tí mo lè mú ẹ lọ. oh really. yes. jọmọ lójú bẹ́ẹ̀ ni mo sọ fún mi. o ní solutions. ọ ọ ọ torí pé mo mọ̀ pé torí ire bá kan ọ̀rẹ́ mi ó máa kan èmi náà. wọ́n gbọ́ngàn lórí ire kan. ó ti yí ọ̀rẹ́ mi mo ṣe wò pé ó ní àwọn èèyàn kan àwọn ènìyàn wọ́n wá àzìn tó bá sọ fún ẹ pé òjò máa rọ̀ bá ṣe wà yìí òjò yẹn máa rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni tó bá wá sọ fún ẹ pé bó ṣe dúró yìí o kí ọ̀sán kó di òru má doubt wọn because ẹsẹ̀kẹsẹ̀ báyìí ọ̀sán yẹn máa di òru ni bó ṣe wà yẹn tó bá yẹ pé hundred thousand naira ló ní lọ́wọ́ wọ́n máa bẹ multiply owó yẹn into one million places yes sọkọ lọ́hùn. ọ̀ọ́ ṣé mo lè parọ́ fún ẹni ọ̀rẹ́ mi. dúró náà jọ mí lójú. níbo làwọn ti fẹ́ rówó tó fẹ́ multiply. Ah, ọmọdé òun ò ń pè lẹ́fọ̀ọ́ ibo ni wọn ti lè rí irú máà tí mo sọ yẹn is a professor ó ní agbára débi pé even àwọn governors president àwọn senators ìlú wa abẹ́ wọn náà sá sí kò tó bá sọ fún wọn pé ẹ má jáde lẹ́ni yìí o wọn doubt fact wọn ò ní jáde so ó máa help wa out tó bá mind anyway ó mú nǹkan tó ti ṣẹlẹ̀ lóòótọ́ mo lè má ní available cash lọ́wọ́ kò yẹ at least mo ṣe ní nǹkan kan tí mo lè sọ lówó ilé iṣẹ́ kan tó tún ṣìkù tó wà lọ́wọ́ mi tí bá ṣe jù lẹ̀ nǹkan kan gidi kan á jáde níbẹ̀ you know at least bá kò yẹn náà wà ó yẹ kí yẹn débì kan. ọ tó bá ti jẹ́ bẹ́ẹ̀ problem ẹ ti ní solution ẹ because mo máa help wa out. àwọn ò lè parọ́ fún ẹ. jọ mi hmm. lójú torúkọ ẹ bá lè rò mí tó jọ mi lójú lóòótọ́. Ah! ìwọ ni màmá sí. Ah, ọlọ́run lè màmá sí torí mi náà máa jẹ́ nù. ṣe ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi kí ló fẹ́ jẹ mo ṣì ní oúnjẹ tí mo lè fún ẹ jẹ. ajé kó fi lè wà o ajé kó fi lè wà o ajé kó fi lè wà o ajé kó fi lè wà o ajé kó fi lè wà o ajé kó fi lè wà o ajé kó fi lè wà o ajé kó fi lè wà o ajé kó fi lè wà o ajé kó fi lè wà o ajé kó fi lè wà o ajé kó fi lè wà o. gbájá bọ́ọ̀lù àti ọlọ́mọ òkè àti ọlọ́mọ bẹ̀mù àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni òòṣà tí wọ́n ti mi lẹ́yìn tí wọ́n jẹ́ kó dúró tì mí kò sí nǹkan tí mo fọwọ́ bà tí ò ní dùn wọ́n ní gbogbo délégédé bá fọwọ́ lòdì dùn ló ń dùn gbàgbà bọ́ọ̀lù ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan kan tí mo fẹ́ láyé tí ò ní ṣe fún mi àti arábọ́dé mi dà ìsíà síà ẹ̀pì sí àlàbà kò sí nǹkan tí mo fẹ́ tí wọn ò ní ṣe tí bá fẹ́ kó kú láàrin ìṣẹ́jú kan ní ìsìn wa kú wọ́n bí tí ò ní lára mọ́ rárá rárá tí ìbá fẹ́ kó lára mọ́ kò lè sí bó ṣe lè wù kó tóbi tó kò wú gẹ́gẹ́gẹ́gẹ́ kó dàbí wulẹ̀ kò sí ni tí bá fẹ́ kó gbẹ ọmọ àgbẹ̀ lọ́wọ́ kan náà ni ó ní mo sọ fún ẹ kò sí nǹkan tó lè ṣe wá wọ́ mi èmi sọ fún ẹ wípé gbàjọbọ́ọ̀lù aláṣẹ tèmi ni bíyà àṣìníà ibíà bílọ bílọ bílọ bílọ bílọ síà ó nìyẹn wo bí oore ti dé ọ láti dé káwẹ́ sókè kò kí rẹ kú oríire ìyanu ṣe ṣe mo dúpẹ́ o ṣe mo dúpẹ́ o ṣe mi bàbá ẹ̀ kú o. yín bá dá lógo lógo. ó ní ó yá tí ojú ẹ tó bá máa fi lawa róhun ayọ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ rẹ́ mo bá bẹ̀. ẹ ti mú ẹ ti ó lè yá wẹrẹ ẹ ẹ dì mú ẹ dì mú. bọ́bí súnmẹ́yìn ohun tí mo bẹ́ sọ ni ẹ torí kò dẹ́jà mo ní wípé owó tó bá kó wà ìlọ́po mẹ́wàá ẹ̀ ìlọ́po ogún ẹ̀ oníbàjá bóòlù ló máa bẹ́ sọ́dà ṣe bó ti rí ká ní pé ó dẹ́jà ni ó ṣeé ṣe kó jẹ́ pé owó àjùbà ìlọ kò sí wàhálà yìí tó máa ń rí lórí ẹni tó bá ń dẹ́jà ó ní wọ́n náà yẹn àǹfààní ti wà fún ẹ láti máa náwó ìlọ okú òhìrè àbọ̀gbọ̀ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ èèyàn mi nìyí èèyàn bá jábọ́ lọ nìyí kí ló lè jẹ́ wú kẹ̀kẹ̀kẹ̀ ilẹ̀ ń mọ́ra ilẹ̀ fọ́kására tẹ́ ro gbogbogbò kò ṣe kiri kó gbà kó gbà bàgẹ́bọ́ọ̀lù ní ìṣẹ́jú kan láti sọ òkè ìṣòro yìí di pẹ̀tẹ́lẹ̀ afọ gbogbo ẹ̀ kálẹ̀ yọ kọ̀ọ̀kan òtẹ̀yàn bàbá wa sọjá ló rà ẹ má ṣe balabala ẹ má ṣe bólóbòló ẹ má ṣe wọ́nyàn wọ̀nyàn. mi mọ tẹ wá ṣe níbi àmọ́ bó ṣe lè wú kọrí. ẹ farabalẹ̀ níbi tẹ̀dí àbógbọ̀. Bàbá ẹ fara balẹ̀. ẹ lọ tí ẹ lọ tí ẹ lọ tí ẹ lọ tí ìdásọ yín yẹn. ọ̀rẹ́ mi ló fẹ́ rí prof. báwo kí kò ṣe jẹ wọ́n dúró kí ló dé ṣògùn láyé mi. ayé gan jogun lọ ògùn ní kọ́kọ́ kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ mi fẹ́ rí prof kódà ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe tábà rí prof lé ni wàhálà wa. ó lè dé problem fún wa. òbí kò sí nǹkan tí mo lè ṣe rárá gbọ́dọ̀ rí pé twelve ṣẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ tó ń ṣe kí tí wàá lọ bá wọn sì pé wọ́n ṣe ẹnu kó sì ń lọ yẹn ah, ó mọ iye àyè àjọ tó máa ti gẹyìn mọ́ ọ bẹ́ẹ̀ tó ṣe fẹ́ jẹ́ ara wọn. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ó tẹ̀ wọ́n ń dẹ́rù bà wá ṣé kó ṣe ń kanra kí ló dé ṣe ń fọ́ṣọ́ fara gbolẹ̀ ni. èyí tí wọ́n fara gbogbo jùlẹ̀ lọ ah, gbogbo ẹni tí ó kó owó ìwà five million naira òun ni máa fẹ́lẹ́fẹ́lẹ́ yẹn kó wa ládùúrò owó yìí. ẹ̀yẹ́ lè fọwọ́ wípé báyìí tí bàbá fara kó kan ó ti pé kí ẹ̀ fara gbolè lọ kí ọ̀tún lè sọ five million di eléyìí àwọn àjọ nífẹ̀ẹ́ mọ̀ jẹ wọn pa. Ah, ẹ má rí wọn lé mi. ẹ má rí wọn sí problem ẹ wá láàárọ̀. ṣé láàárọ̀ kùtù fún wa. ní kùtù bẹ̀rẹ̀ bẹ̀ kí ọ̀la. ẹ ṣe. ẹ bá lọ ọ láti wọ ṣé ká gba bẹ́ẹ̀ ẹ gbà tẹ̀ wá tẹ̀ tí wá yẹn tẹ̀ lọ má jò pẹ́ ẹ rọ má lọ iṣẹ́. owó mi ni gbogbo owó. gbogbo owó tó wà ní drum owó yín ni. ẹ yẹ̀wò yẹ̀wò ó fò síbẹ̀ ni. irọ́ ni o ni o. Ah! Owó mi ni. Owó yín ni. Ah! Mọ̀lá! Bọ́lá. Wọ́n ṣe kí ni. Bọ́lá. Wọ́n ṣe kí ni. Bí ṣe màmá rẹ̀. Bí ṣe fẹ́ máa rìn. Gàdìbò ló ń bẹ̀rẹ̀. Bí ṣe fẹ́ máa wà rè. Èmi ni mo ní owó yìí. Ló bá tán. Quillox rogo. Kùbá náà ní sùn. Ah! Wọ́n gbé bus bar. Ẹ ìyá ìyá ẹjẹ lọ wá mọ́tò hmm. mọ́tò bìrì kan lè kó gbogbo ẹ̀. Kí ló fi gbé? Ẹ ti lè kó kọ̀ọ̀kan lọ́nbí Nàìjíríà. Ah, ẹ mọ̀ pé iṣẹ́ tí bàbá gan ṣe tó fi bá yín ṣe gbogbo owó tó kúnnu drum sínú bíbá ẹ mọ̀ pé kì í ṣiṣẹ́ kékeré ìwò ah. iṣẹ́ rí ẹ̀wò mú mọ̀ mú mọ̀ fún iṣẹ́ rí ọ̀rọ̀ bàbá bíi pé ogun láyé lọ̀rọ̀ wọn kí ló tún ṣẹlẹ̀ báyìí. àwọn àjọ ni máa ń mu ẹ̀jẹ̀ bàbá o ah. wọ́n ń mu bíi pé wọ́n ń mu nǹkan míì ni. ṣọ́ọ̀tì kù ni. kúkẹ́ bàbá wà nínú ibi tó ti ń tọ́jú wọn tó ń nù kó oríṣiríṣi tó ń dira fún o nǹkan tí mo ṣe ní ètí lè kó owó lọ sí i nìyẹn tó rán níṣẹ́ tẹ̀yìn gan ṣì máa ṣe. ẹ̀rí ń kúrò pa bàbá kò sẹ́ni tí ò lè bà tó bá fọwọ́ kan owó yìí nítorí pé owó gbóná ṣì lówó yìí ṣé ti ẹ̀yìn sìn ìdí nìyẹn tí wọ́n ṣe sọ pé ẹ máa ṣe àwọn prayer kékeré kan torí kí owó ilé padà di owó tútù ẹ owó gbóná lè gbẹ̀mí èmi àbò irọ́ irọ́ ni wọ́n ṣe gbogbo nǹkan yìí náà. ẹgbẹ́ ìgbẹ́ ìgbà. nígbà tí wọ́n máa fi parí everything so owó ti dín a máa fi ní kí ìbọn ló jẹ́ kí n gbà. ṣé rí ìgbé ajé ta gbélé yín lọ́wọ́ yìí tẹ́ bá délé láàárọ̀ láàárọ̀ kẹ́ tó ṣe anything nínú ilé ẹ máa wá máa sọ wípé ire olókùnkùn fi lé ní ìṣèlú gbé ire olókun kó fi ilé mi ṣe ibùgbé. ire ọlọ́sà kó fi ilé mi ṣe ibùgbé. ire ọlọ́sà kó fi ilé mi ṣe ibùgbé. ajé lọ́tún ajé lósì kó fi ilé mi ṣe ibùgbé. ajé lọ́tún ajé lósì wá fi ilé ṣe ibùgbé. ṣe iná rẹ̀ ọjọ́ méje yẹn ẹ náwó lọ. ẹ náwó lọ. lẹ́yìn ọjọ́ méje lọ́rùn. Bọ́lá eh, eh? ó sá kìíní. Ó sá prapra. Ó sá kìíní. Ó sá prapra. Wá gbà ó máa sá fọ́ṣkà rẹ̀ fún yín. Mm, Bọ́lá ṣe fẹ́ máa rẹ̀ ó sá kìíní. Ní ìgbọ̀n. Ó sá prapra. Ah, Bí ṣe máa rìn rè é ẹ seven days ẹ tẹkẹ ẹ pẹ̀lẹ́. ajé ìtèmi ni owó ìtèmi ni kó bá mi lọ́wọ́ mu kí n rí iná kí n rí lò owó tútù ni mo fẹ́ o mi ò fowó gbóná owó pàjẹ́ ní ẹ lọ́rùn jẹ́ kí n ní ẹ lọ́wọ́ kí n fi ṣeun tó dáa tó dáa kó bẹ̀rẹ̀ sí ṣá prapra lọ ni o kó bẹ̀rẹ̀ sí ṣá nọ́mà kó ṣàbíbí gbogbo tó da tó da báyìí ni kó máa ṣà ajé má jẹ ní ẹ lọ́rùn ò jẹ ní ẹ lọ́wọ́ kí lè nà dáadáa kí má gbẹnú ìṣẹrù yìí ọ̀rọ̀ o. Ah! ọ̀rẹ́ mi hmm. sọ̀rọ̀ fún mi kí n bù láà please. ṣàdé ṣàdé eh? gas wọ́n ṣe gíní gas hey these people are for real ṣáde àwọn pípù yìí rí fún ara mi báyìí pẹ̀lú ojú mi báyìí ni mo fi ojú mi owó mi ṣáde tó bá rí owó dollars ó kú drum lọ báyìí tó bá rí owó ìjọba wáyé fún mi ó dé ṣáde yé bọ́dà mi ṣé mo sọ̀rọ̀ fún ẹ lánàá kó má bàa fẹ́ ẹ ni ṣáde alówó ti dé ṣé wàá fẹ́ gbọ́ next birthday mi ní next month. Ah! ìgboro màmá pé nǹkan ṣẹlẹ̀ kékeré ní títí láojú self page ṣe lórí omi èyí táwa máa máa ṣe torí omi a máa ṣe torí òfurufú. Ọlọ́run ẹlẹ́dàá mi gbàgbé mo trust ẹ ṣé bí wọ́n ni tó ah, ah, ṣe bí wọ́n ni o ṣí ọmọ tó ṣí ọ ni ẹ. mo tún kàn jẹ́ pé mo ní pé kí n dúró seven days ni because wọ́n ní owó gbóná ni right now wọ́n dẹ̀ ní ìkókó dáa so lẹ́yìn seven days ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi mo ti dé sọ fún irú mọ́tò mi fẹ́ ṣé jíwagò ní phantom ferrari ẹ̀ wọ́n rú ẹ̀ dáhùn. mo ní mọ́ṣẹ́ sàbẹ̀ kò sí mọ́tò tó bá fún mi tí mi ò ní gbà ah! mi ò pọ̀ pé mo ní ìtẹ̀lọ́rùn kan ọ̀rẹ́ mi. Ah! mo sọ ní seven days ọ̀sán yẹn ìbínú wọn kọ̀ wọ́n ìjókòó ẹ̀ pé seven days ó ti pẹ́ jù bọ̀dẹ́ta máa rí pé just a week nínú kò pẹ́ rárá kò pẹ́ ọ̀rẹ́ mi. Ah, gbàgbé sórí gbogbo fòrọ́ǹsì wọ́n máa mọ̀ pé wọ́n rò bù ọ̀rọ̀ mi tó ṣàpòpò ọ̀rọ̀ mi tó ṣàpòpò ẹni tó bá a ga o ó sè é àti ọ̀tá. Ah! èyí ni last day o èmi ní ọjọ́ kẹyìn ajé olókun kó wá mi rí o ajé ọlọ́sà kó wá mi rí o gbogbo remi tó wà lórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ó yá ẹ bẹ̀rẹ̀ sí wá mi rí báyìí ẹ bẹ̀rẹ̀ sí wá mi rí báyìí o ẹ má jẹ́ ń gbénú ìṣẹ́ ròyìn ọ̀rọ̀ ẹ má jòjú tì mí o ire kó wọlé mi wá owó tútù ni mo fẹ́ o kí n bẹ̀rẹ̀ sí í rí lò báyìí tó bá máa fi di ìwòye oṣù mẹ́ta sígbà tá a kí n rí ọpẹ́ dún lọ́dọ̀ pòfẹ́sọ̀ o ọ̀dọ̀ bagabóòlù tí ara mẹ́ẹ̀rù àti afanimóògì ẹlẹ́dàá mi kó má kọ́ o ire ìkó tẹ̀mí lọ́wọ́ kó túbọ̀ jókòó sí mi lára o. ó ṣá pra pra ẹ. èmi nìkan. Ah! Ah! Ah! Bọ̀lá ah! o a máa jọ nọ ni a máa owó yìí Bọ́lá eh? ah, o ṣe ọ̀rẹ́ ojú òní tiẹ̀ ojú òní tiẹ̀ o ṣe ká ìbò tẹ̀ ní ká bẹ̀rẹ̀ dákò báwo mo láti fi kọ́ náà. kí ló sọ kí Bọ́lá, wà? Bó wà? mi go. olómo mi. nǹkan ti ṣe mí ẹ ṣàánú mi ẹ wọ Baba ṣẹkẹ búdà bọ tàná ẹ gbàgúsọ ẹ ẹ ẹ bọlá bọlá bọlá kí lè ṣe mí bọlá kí lè ṣe mí ó ṣe kí ni bọlá jọ ń náwó yìí ìgbà tó wà lọ́wọ́ mi dáadáa jù báyìí lọ́wọ́ tó lọ ni tí bá mú Gucci ó ti mú Prada bí ṣe mú Chanel ló mú Ferragamo Bọ́lá Bọ́lá ọkọ ti sẹ̀mí o ikọ́ ti sẹ̀mí o ah, ṣé irọ́ ah, náà òtútù mú mi oorun mú mi ẹ̀sánú mi ilé kan ṣoṣo tó tún kù rọ́pọ́tì ẹ̀yọ kan tí mo tún tà tí mo kọ́ wá ẹ jẹ́ kú bá gbé mi. Yẹ̀mí náà ò o. Ẹ ṣàánú mi. Èlé, olè, olùmí jìbìtì ara ìwọ ló máa kú sí gbowó lọ́wọ́ ni ó tún lù mí jìbìtì olùmí jìbìtì ara ẹ̀wọ̀n ló máa kú sí ìwọ má bẹ̀ fà á débẹ̀ ẹrù kan lè fà á ní kẹ́ ẹ lọ ilé ìwàrà olórí burúkú olè á bẹ̀ fà àwọn olè ah, ọ̀gá ọlọ́pàá ẹ̀wọ̀ inú mi dùn inú mi dùn pé tí ti rí wọn mú i'm so so very happy kó tí tó di pọ́nsá lọ pé tí rí wọn mú yẹn ah, ẹ sá mo fi pé next thing sí ni pé kí ẹ wá fẹ́ ṣe máa bá mi gba owó mi lọ́wọ́. young <laughs> lady ìwọ kọ́ ló mú kéèsì wá sí ibà ọ̀tọ̀lẹ́ni tó wá report kà tó rí àwọn ọ̀daràn ẹ̀kọ́ máìdì ṣé o fẹ́ máa ti ọwọ́ bọ̀ àlọ́pọ̀lọ́ àbúrò pé àwọn nǹkan tá à ń ṣe èèyàn wá report àwa kó àwọn ọ̀daràn ìtọ́ ní ìtú ọ̀fà rẹ̀ wà pẹ̀lú wọn òwò adébí tó ń sìn mo wá sọ ẹ ẹ ṣe gan ẹ ṣe ah kí lẹ máa ń lò pẹ̀ jẹ́ náà. ṣé èmi rẹ̀ bá wù ó dàpọ̀ ọ̀rọ̀ wa ń tà sí mi o èmi ò sí lára àwọn èyí bébí èmi ti kọ́kọ́ wá rìpọ́ọ̀tì tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ owó mi tó gbà tó bí ìmọ̀ ọ̀kọ́ tẹ̀ sọ mi ò sọ pé wàá rìpọ́tì mo mọ̀ pé wàá rìpọ́tì. Tani. Ah, ẹni ìjọ mi o. Ok, ó jọ ẹni. Ẹ yẹ̀ wò ó, nǹkan tí mò ń sọ náà nítorí èmi ò gorí èèyàn dáadé rí ah, àbí nǹkan tọmọkùnrin fẹ́ fi fọ́tò mi ṣe rí ni tó ń yà ah, mo ló gbé jọ́sẹ̀ mi kọ́ orí kí ló gbé lọ́wọ́ o. àbí ní gbá lásán ni gbá àdúrà mi mo ṣe ní ní kódà mo ṣe fọ́ gan ni. gbọ́ nǹkan tó ń sọ ìgbà àdúrà òun ní sílé mo ṣe ń kí lẹ máa rò ẹ máa rò pé smart àbí so ìwọ wá report so that tí àṣírí bá tú tá a bá kó yín a lè sọ pé ìwọ ò sí níbẹ̀ so ẹ máa rò pé smart ẹ máa rò pé ẹkọ lè tí wọn bọ ọpọlọ ọlọ́pàá àbí àmọ́ nǹkan tá à ń ṣe gbogbo yín láti kó wo ẹjọ sá ẹ mix nǹkan up gan bí sá ẹ ní sòrò sá ṣẹlẹ ẹ mix nǹkan up èmi èmi èmi mo gbé mo gbé ẹjọ sá ẹ wo fọ́n ti ń dàpọ̀ bí sá this is not me. Eh, ẹ ẹ ní sùn ẹ wọ ẹ ní ẹ wọ ẹ go where bàbá kí lè sọ. ẹ ló ẹ dúró ẹ wọ ẹ ń dà pọpọ sá. Ògòdógbè má ṣe báyìí fún mi. Má wọrí, má lè lọ́kọ̀ statement ẹ̀ náà lọ, just like you know. Eh, Àmú ah, gbé ayé mi tèmi bá oh. mi. Eh. Ayé tiẹ̀ ló bá yìí. Ṣé lẹ máa rò pé smart? Ayé tiẹ̀ kò bá. Ẹ pẹ̀lú. Ẹ pẹ̀lú. Ọlọ́run á fún yín lálàáfíà. Ìyọlá tó kùn bọ̀ ńkọ́. Ah, ó jáde ó jáde ó lóun fẹ́ dé ọ̀dọ̀ àwọn iléèwé ọmọ ó fẹ́ lọ kàgbo ó náà ní kò máa lo àgbo fún mi. àgbo yẹn náà dà ẹ pẹ̀lẹ́ àgbo yẹn dà oúnjẹ náà gbé sílẹ̀ fún yín tẹ̀ ẹ jẹ bọ̀dá mi ẹ jẹun o ẹ mọ̀ pé tẹ́ ẹ bá jẹun gbogbo oògùn tó fún yín lọ́sítítù kò ní ṣiṣẹ́. àní mi ò ṣe àní mi ò ṣe. ẹ máa rójú náà ni bàtẹ́ kì í ṣọmọdé ẹ máa rójú jẹ oúnjẹ yín náà ni. àní mi ò ṣe ni. ẹ wò bọ̀dá mi ẹ má dára yá ni o ẹ má yẹ kó súyà yìí o. kódà ẹ ti ẹ̀gbọ́n náà bọ̀dá mi kí ni wọ́n ní wọ́n ń fa fèmí kú yín fọ̀làdìdì kí ni nǹkan tán ló fa gbogbo àbọ̀wọ̀ dókítà yìí ò rí nǹkan kan rárá ni. ẹ ah, ṣe tòun ti ṣéwọ́n ni ká sọ pé kò sí ni àwọn dókítà wọn ní ìròyìn tí mò ń rò ló jẹ́ kí bp mi máa lọ sókè gbogbo wàhálà tí tó kù mọ̀ ń ṣe ló fa gbogbo eléyìí o mi ò mọ̀ pé ah, ààrẹ ti wọlé sí mi lára báyìí jọ̀kún wọ. ẹ kò lè wò dáná ẹ wò tára yín bá ti yá báyìí tí ara yín bá ti yá ọ̀rọ̀ tó kù bọ̀ ohun téèyàn ń jáde sí gan ni o ẹ wo bí bọ̀dá mi bó dé bọ la máa gbé lórí ọ̀rọ̀ tó kù bọ̀ ọ̀rọ̀ ẹ̀ ní jáde sí gan ni ṣe fẹ́ gbọ́ tuntun ti ṣẹlẹ̀ o wọ́n ti mú Tòkunbọ̀ sí police station. ẹ kì í wọ́n bá orí èèyàn lọ́wọ́ Tòkunbọ̀ ó wà police station báyìí kí ló dé bọ̀dá mi. ẹ bọ̀dá mi inú bọ̀dá mi ẹ lọ́wọ́ ẹ gbà mí ẹ gbà mí o ẹ gbà mí o bọ̀dá mi ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ sí mi náà. mo kú mo kú mo kú mo kú. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. kò ṣe jàre ọ̀rẹ́ mi. ó ga o ah. ọ̀rẹ́ mi láti ọjọ́ yìí ọ̀rẹ́ n kò dá mínú just like that ó tẹ̀lé kò tẹ̀ mí ìsinmi kò tẹ̀ béèrè mi. Ah. ìwọ ọ̀rẹ́ mi má bínú sí mi kò kúkú ń ṣẹjú èmi náà. ẹjọ́ ta wà ní já mi lóhùn múlẹ́jọ́ ta ni tó máa ń ṣẹjọ́ ẹ̀ wò nígbà táwọn lọ sọ fún mi nílùú èmi ò kọ́kọ́ bìlì èmi yéèsì mi ò gbà wọ́n gbọ́ mo jẹ́ kó yẹ wọ́n pé olùgbà tí máa fi ojú méjì báyìí tí máa fi rí ẹnu àmọ́ kò lóòótọ́ ló wà nílùú wa áá ah, ah, ó ga fún ẹ gan ni ọ oh, anyway jẹ́ ká gbogbo yẹn lẹ̀ ó ti wà lé mi sí kí n fẹ́ jẹ kí ló fẹ́ mu kí ni kí n fún ẹ because mo ní láti tọ́jú ẹ gangan ni àbí sọ fún mi ti ti pẹ́. wọ̀rọ̀ ẹ má wọ̀rọ̀ ẹ̀ nǹkan tó ti ẹ̀ ń bá mi kiri kó lè jẹ́ kí n jẹ́ anything my mood is not good at all wọ́n mà kó fi ẹ sí mi máa wọ̀ four one nine kan níbi ìmọ̀ ni. four one nine kéèké ah, kò yé mi náà bí ti bá ọ̀rọ̀ ẹ bó ṣe ń bi ni nìyẹn o kò yé mi náà rárá àfi tí bá fojú mi méjèèjì rí báyìí máa tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ah, ọlọ́run mi jẹ́ kára o lágbára ọlọ́run ṣó ti gbọ́ fi ọkàn ara balẹ̀ then um, station wo ló wà gbogbo. state command ló pè state command ìyẹn ṣe problem ṣó ti yẹ gẹ́gẹ́ mo sọ lẹ́kọ̀ọ́ fi ọkùnrin rẹ̀ bá mi ó dá mi lójú pé gbogbo ẹ máa wà settle láìpẹ́ ṣó ti gbọ́ ó ah, ṣe ọ̀rẹ́ mi so now kí ni kí n fún ẹ because àfi kó jẹun ah, má wọ̀ ṣé tó bá tiẹ̀ gbóúnjẹ ọ̀hún bọ̀ wá ṣó máa lọ lẹ́nu mi kó lè lọ. ní kí ni wàtàwọn olè jẹ́ sọ yẹn tó wọlé ìbìlà tí mi ò ti rí ẹ ti pẹ́ ọgbẹ́ni. láti ṣe èmi kọ́ ló sọ ẹ́ jáde. mi ò jẹ anything má gbé kankan wá mi ò jẹ o. ṣáà mo sọ fún yín pé kò ń ṣe ọmọ yín nìkan lórí kéèjì ọ̀dọ̀ wa àwọn kéèjì yẹn wà critical gan. Mike ò lè wúrú wà yẹn we have been together for a while mi ò dẹ̀ rí ìwà burúkú lọ́wọ́ ẹ̀ débi tó máa ń hùwà tó lágbára tó lè. madam mi mọ dẹ́n fi àwọn ọlọ́pàá pé o wọ́n lè fẹ́ kẹ́ mọ̀ pé iṣẹ́ wa là ń ṣe ohun tá a bá dẹ̀ gbọ́ la máa ṣiṣẹ́ lé lórí a gbọ́ àṣìṣe wa a dẹ̀ kó wọn ó dẹ̀ wà involve. ọ̀gá nǹkan tẹ́ ṣe ń sọ èkó tí yé mi kò yé mi rárá. ok lọ mú mike wá wàá wò kan nínú àwọn ọ̀daràn yẹn tó máa jẹ́rìí mi kò mú dání pẹ̀lẹ́. bóyá nígbà tí ó bá mu dé tẹ bá rí tẹ gbọ́n tó sọ tó bá dé bóyá máa bèlè ṣètìgbọ́. mike a ah, lè fẹ́ ni tí ó yẹ ni tí ó ṣẹlẹ̀ kà máa mẹ́ni tí ó ṣẹ̀ náà ok ok ok. ẹ eh, Mike. ok ok ok. ẹ eh, Mike. Mike òun Mike ṣé kò ṣe ẹni tó ló gbá wa ní ten million lélẹ́yìn ni. ẹ máa gbọ́ pàṣẹ wo jẹ́ kí n já ẹ tán. gẹ́gẹ́ mi sọ̀rọ̀ gan fún ẹ kó yí ẹ ṣeré mike tó dúró sẹ́gbẹ̀ẹ́ tèmi ọmọ lẹ́yìn wa wájọ ń ṣiṣẹ́ fún ní ẹgbẹ́ kan náà làjọ wà tó ti yí ẹ ó ẹ lẹ́yìn ó ní o dání ó ní yẹn wà lọ́wọ́ ẹ pé ó pé síbẹ̀ ni kó mú pàṣẹ làwọn gbà ẹ ọmọ bọlọ ni ẹ nà ẹ ló kàn wá ní kíni jẹ kó à. irọ́ ni mike mo dáràn olórí burúkú yìí olórí burúkú yìí torí pé a ti mọ ewu yín ní adúrú ìfẹ́ tí ọ̀rẹ́ mi tó fi wọ̀nyí bó ṣe nífẹ̀ẹ́ yín tó. ẹ̀yin wá lè gba kò tẹ́ mi lọ́ra. mo ti dáràn ọgọ ọlọ́pàá àwọn ọkùnrin mi ò wà lọ́rùn o. ọ̀rẹ́ olóòórùn ló máa yọ mi preparation wedding wa ni mo ṣe ń bá káàkiri ṣe bí mo sọ fún ẹ. Ah, come again. a fẹ́ ṣe wedding nọmba kílẹ̀ yín fẹ́ ṣe. Ah, kò tí ì níyàwó èmi náà ló ṣẹ̀ṣẹ̀ propose sí i. ẹ Mike ń gbọ́ òyì tí màá rè. wọn yóò tí màá rè rè. ẹ madam ẹ̀dà. ọ̀gá. ẹ wá. Ah, ẹ ẹ ẹ báàlẹ̀ ẹ ṣe jẹ́ sí Mike. Ah, ìbọn ìní fẹ́fẹ́ Mike tí ní Mike kì í yóò fàwọ̀rajà lásán ni. Ah, Máìkì ó kúrọ́ ju kí ló dálẹ̀ lọ sí ní Máìkì kì í wò ọmọ mẹ́fà ló dá sí mi láyà bẹ́ẹ̀ ni ọmọ mẹ́fà ni bó ṣe kó mi báyà ètèmi àti àwọn ọmọ mẹ́fà ìṣe ló dá mi wí sọ́dọ̀ yẹn òbí rẹ̀ sí wá mi láti gbẹ̀ Máìkì é bójú ẹ̀yìn mọ́ o ìṣe léèrè mi àti àwọn ọmọ rárá mọ́ sí wá mi ìṣe lèmi àti ìyá Máìkì ìṣe là ń rugi kà ń ru pákó kà ń ru kíní tó lè jẹun ṣe é Máìkì níbi wàhálà bàbá rẹ̀ ti ń bọ́ wàhálà máìkì káàkiri níbi bàbá máìkì ti ń bọ́ wàhálà kémi àti ọmọ rẹ̀ ká lè jẹun títí lọ́kadà gbé bàbá máìkì padà sọ ló fi yan ẹsẹ̀ bàbá máìkì lọ́sibítù láti gbé ẹni méjì bojú mi rí máìkì àfìpín máìkì dáràn ni máìkì sẹ́ẹ̀ tó pẹ́ mi kí n tó máa bọ̀ ní police station. So she don't ruin ah. Ah! Eh, eh, madam, madam, madam, madam. Okay, okay, okay. go. báyìí kejì ìwọ olórí ah. burúkú ẹ ṣe yọrẹ. sọ́ọ̀bì ẹni gbogbo ẹjọ́ òṣì tó ròyìn kí ni gan kí ni. wọ́n bá sọ ọ̀kan. ee madam madam madam madam. ok ok ok ẹ ìwọ dáhùn padà. dáhùn padà dáhùn padà. Ah! mo rò pé ẹ tó lọ eh, mo rí mi mo ti dárò mo ti dárò. Eh, ah! ẹ máyì ní sùúrù ibi tó ṣàbúrábúrá fún ẹni rèé o ó ṣàbúrábúrá wọ́n wí fún ẹ tó olóògbà wọ́n sọ̀rọ̀ fún ẹ tó olóògbà àwí ìgbọ́ àfọ̀gbà ẹ wo bó ṣe ń fi gbá àjàre bó mú lágbàdá. See your life ohun tó sọ ayé rẹ̀ dà àṣẹ ọmọ níbi níran yẹn ó wá fi ayọ̀káyọ̀ kò fi ba ayé rẹ̀ jẹ́ lórí ọ̀rọ̀ yìí bàbá oníbàbà kúlé lórí now tell me kí lè rí ẹ gbogbo owó tí wọ́n gbà lọ́wọ́ ẹ wọn ò rí kó sílẹ̀ wàá sọ ara ẹ sọ ara ẹ dédún arinlẹ̀ ó jẹ́ dípẹ́ lọ́wọ́ olè wípé wọ́n ní photoshop ní picture táwọn tẹ́ndà if not so wọ́n dá case làwọn charge against any court túndé kọ́ lọ́wọ́ màmá yìí tẹ́lẹ̀ dẹ́ ò sùn wọ́n kọ́ design picture yìí sílẹ̀ just in case tó bá fẹ́ blackmail wọn well òrùn tó wà ń lẹ́yìn ṣì taṣọ gbẹ ní kó mọ bó ṣe máa tó aya rẹ̀ dùn. dípò ẹ ṣé mo dúpẹ́ gan-an sá mo really appreciate it thank you so much. kò tọpẹ́ mà tó o bá dé káńtà a máa kókó property ẹ̀ fún ẹ ṣùgbọ́n you can leave. Ibi tó ṣàbúrábúrá fún ẹ̀dẹ̀ rèé o, tó ṣàbúrábúrá. Wọ́n wí fún ẹ tó gbóló, lọ́wọ́ sọ̀rọ̀ fún ẹ tó lọ́ọ́ Àwọn èèyàn wá ẹ wò wọ́n ṣe. Ó yá àbí ìgbò rẹ̀ fẹ́ síbí ni. irú ayé wo ni mo wá ń gbé báyìí ṣèmi náà ni mo wá di báyìí lémi tó jẹ́ pé mò ń ṣe fàlàfòlò bó ṣe wù mí ni lémi tó jẹ́ pé first class Lagos ni mí èmi ni mo padà wá di low class Òṣogbo ah, má ṣe o kí ni mo fẹ́ ṣe báyìí. Tókunbọ̀. Tòkunbọ̀ ah kékeré báyìí ló kù Tòkunbọ̀ ṣó ara ẹ ṣó ara ẹ ó ti dà wá láàmú jù òun dà wá láàmú ṣó ara ẹ pẹ̀lú mo fẹ́ràn ẹ tó ṣe ló ń bà lójú jẹ́. àǹtí ẹ má bínú èmi náà mọ̀ kó máa rí bẹ́ẹ̀ èyí tó tẹ̀ dùn mí jù ní ti kú dáàdì tí mo dé báyìí ó dùn mí gan ẹ mọ̀ pé mo love dáàdì mi gan you know I love my dad so very much ọkọ sí nǹkan tá a máa ṣe sí bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn méjọ́lì nǹkan tí mo wá rí yín fún ni ti ehm, properties dáàdì mi mo wò ó pé bóyá kẹ́ pè lọ́ọ̀yà kan lè wá ka will so that wọ́n lè hand over properties dáàdì fún mi wọ́n lè bẹ̀rẹ̀ sí take care ẹ mọ̀ pé kò ní dáka fílẹ̀ kó máa sky lack bẹ́yìn lọ́sùn mo ṣe ní kí wá rẹ yín nìyí. Ah, Tókunbọ̀ ah, ká pè lọ́ọ̀yà lòún rò ni ó ti ẹ̀ ronú pé báwo la ṣe máa ṣòkú ẹ̀gbọ́n mi bá ṣe máa pe lọ́ọ̀yà òun lòún rò. àǹtí ìyẹn ò ṣe problem bá ṣe máa sin dáàdì kan ní problem right now kọ́ńtẹ̀ kan handover properties yẹn so that màá lè bẹ̀rẹ̀ sí take care òkú dáàdì ò ṣe problem mọ́ọ̀ tán wà ẹ̀ kò sí nǹkan tó máa ṣe wọ́n òkú tá a máa ṣe táyé àtọ̀run máa gbọ́ sí i ìyẹn ò ṣe problem bọ́ ẹ mọ̀ properties yẹn gangan ni kókó so that ẹ mọ̀ ẹlòmíì ò tún ní kàn lọ́ọ́ máa ẹ mọ̀ ó yẹ yín kò sí wàhálà màá báwọn ẹbí tó kù sọ bá ṣe máa pè lọ́ọ̀yà àá pè lọ́ọ̀yà ṣùgbọ́n Tòkunbọ̀ Tòkunbọ̀ tí ó mọ̀ pé ò ní bàbá mọ́ ò ní bàbá mọ́ kò sẹ́nìkan tó máa sáré fún ẹ èmi àbúrò bàbá ẹ bí mo ṣe fẹ́ràn ẹ tó mi ìlẹ́sẹ̀ tí mo fẹ́ fi sáré fún ẹ o mi ìmọ̀ yan o ṣọ́ ara ẹ o ṣọ́ ara ẹ o. gẹ́gẹ́ bí olóògbé ṣe ṣe àkọsílẹ̀ ogun wọn òun la fẹ́ wò lórí amóhùnmáwòrán gbogbo ẹ̀dá ẹ̀ ló dẹ̀ wà nínú fáì tó wà lọ́wọ́ mi láìsí àbúyọkúrò tàbí àfikún. wọ́n fi àsìkò yìí kí gbogbo ẹbí mi nílé lóko lódò mo dẹ̀ tún fi àsìkò yìí bákan náà kí olólùfẹ́ mi ìyàwó mi ọ̀rẹ́ ní kejì Babalọ́lá mo tún fi àsìkò yìí bákan náà kí ọmọ kan ṣoṣo lọ́lọ́run fi ta mí lọ́rẹ Ọlátòkunbọ̀ Babalọ́lá báyìí ni mo ṣe fẹ́ pín ogún mi gbogbo owó àti dúkìá tí mo ní mo fún ìyàwó mi olólùfẹ́ mi mo rẹ́ni kejì Babalọ́lá ní fifty percent mo dẹ̀ fún gbogbo ẹbí ní thirty percent mo wá fi twenty percent tó kù fún àwọn ọmọ aláìlú Ọlátòkunbọ̀ Babalọ́lá kò ní àǹfààní sí ohunkóhun nínú ogún mi mọ́ nítorí pé mo ti fún ní ogún títí ẹ̀ nígbà tí mo wà láyé báyìí ni mo ṣe pín ogún mi tí ẹnìkankan kò dẹ̀ gbọ́dọ̀ yí padà. bó ṣe jẹ́ nìyẹn. bí kí ni ṣe jẹ́ yìí ẹ dá mi lóhùn bí kí ni ṣe jẹ́ kí ni èmi ò gbórúkọ mi. Ah, ah gbogbo alágbórúkọ yìí nígbà tí olóògbé sọ wípé ọmọ àwọn Ọlátòkunbọ kò ní ẹ̀tọ́ sí ogún àwọn kankan wípé ó ti gba ogún ẹ̀ nígbà táwọn wà láyé. ẹ wo ẹjẹ ẹjẹ ẹjẹ gbọ́rọ̀ kí ni eléyìí a máa tún kọ ni wíìlì yìí a máa tún kọ ni àwọn lọ́yà tó ju lọ́yà tó ju ẹ̀yìn gan fúnra yín lọ àwọn làwọn gbéṣẹ́ ẹ̀ fún. sísá tó kú bọ kò ṣeé tún kọ rárá kò gbọdọ̀ sí àfikún tàbí àyọkúrò nínú ogún olóògbé. ẹ̀rù ẹ̀jẹ̀ gbọ́rọ̀ tàbí mọ́mì Mọ́mí ẹ̀ sọ̀rọ̀ ni. Mọ́mí you are not talking. Kí ló ṣe tó ń pariwo? Ariwo ṣíwò ló ń paná. Ṣé etí ń yọ ẹlẹ́nu? Àbí ojú ẹ fọ́ òòrì wípé bàbá ẹ ló ń sọ̀rọ̀ nínú tẹlifíṣàn yẹn wípé nǹkan táwọn fẹ́ nìyẹn. Wọ́n ní kó má fún ẹ ní ogún kankan wípé o ti gba ogún tiẹ̀ nígbà táwọn wà láyé. Èrò wà láriwo òṣìṣẹ́ bó ló kàwé? Àbí ló ṣe é náà? Ọgbẹ́ má bàbí sọ̀tọ̀. Ẹ jọ olórí ẹbí, èmi fẹ́ padà sí Chambers wa. Tẹ bá túbọ̀ ní ìdè àlàyé tàbí àmọ̀ràn gbogbo ẹ̀ ẹ mọ tẹ ti máa rí wa gbogbo ẹ̀dá sídìí yìí ó sì pọ̀ lọ́dọ̀ wa tẹ́ bá fẹ́ sí ẹ ṣe. ẹ wo ẹjọ́ torí ọlọ́run àwọn kọ́mí sídìí tó lè ń sọ àwọn sídìí ìwé ìtawà sì máa tún kọ wíwú ta ọkọ ẹjọ́ ọkọ sí you know I hold you in a very very high esteem ẹ rọ bẹ́ẹ̀ ẹ fà láàyè ó dẹ̀ wá òkè gbogbo wá kàmì lè jẹ nǹkan tẹ́ fẹ́ sọ lè sọ yìí ẹni yìí ti jẹ́ dòdò kò lè sọ dòdò ẹ wọ́n bá ìgbà tó ti fẹ́ yí thirty percent ẹ ṣe nígbà nìkan bá ẹ dẹ́ yìí a máa tún kọ́ ni mọ́ ọ́n Mommy, you're not talking. Mom. Ibi tó ṣàbúrábúrá fún ẹni rèé o, kò ṣàbúrábúrá. Wọ́n wí fún ẹ̀tọ́ olóògbà, wọ́n sọ̀rọ̀ fún ẹ̀tọ́ olóògbà. Àwí ìgbọ́ àfọ̀gbà, ẹ wo bó ṣe ń fi àjàre bomi mú lágbàdá.